ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́tàdínní eh, ogójì fourteen thirty seven ìjọba tí a ní sọ́lá ń السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نتزوج أنه كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله بيتي عبارة نادي هنا يوجوانا الشحناء باب الشحناء

حدثنا محمد بن سلام قال حدثنا عبد الأبيض قال حدثنا محمد بن عمرو قال حدثنا أبو سلمة عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحسدوا وكونوا عباد الله إخوانا ari pé hadithi yìí àti wíwá ẹ̀kú wa ní ọ̀pọ̀ ọ̀gbà hadithi yẹn wà nù حدثنا محمد بن سلام محمد بن سلام حدثنا أصف واقي أني عابدة حدثنا ينا أصف عبداني محمد بن عمرو أصف أبو سلمة على رأي وعلى صدى أبي رضي الله تعالى عنه قال صلى الله عليه وسلم قال لا تباغضوا أما كوني راراي ولا تحاسدوا أسمع بين راراي وكونوا عباد الله إخوانا ẹjẹ ẹrú Ọlọ́run tẹsán wá jẹ ọmọ ìyá kan náà yẹn ni pé tẹjọ nífẹ̀ẹ́ ara yín eléyìí a ti sàwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ tó a ní di àti padà sẹ́yìn mọ́ sọ hadith mi ti tún bẹ lábẹ́ báàbò yìí ó ní hadassah ni Muhammad. hadassah ni Muhammad kọ́ hadassah ni Umar bin Khattab. قال حدثنا أبي قال أبي نعم حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثنا أبو صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تجد من شر الناس يوم القيامة عند الله ذا الوجهين الذي يأتيه لا بوجهه وأولى بوجهه حديث إلينا ní abẹ́ àṣà náà ìkórìíra ẹ̀mí ni abe asa نعم ń gbé ìwà àkórìíra ẹ̀mí ni máa ń gbé kíyàn hate èèyàn inú ẹ̀mí ni máa ń wà. kò dẹ̀ sí ohun tó máa ṣẹlẹ̀ ju wípé a rí i pé ìtọ́ dúdú wà nù ẹ̀ jáde. ìkórìíra wà lẹ́mí ẹ̀ ṣàfihàn bíi kó nífẹ̀ẹ́. ó fojú jọ rẹ̀ ọ̀tá dẹ̀ kan. yàní ìdíhàrò ìláàfì mọ́fìlbàbì kí ẹ ṣàfihàn ọ́pọ́sìtì mu tó wà níbí ni o tó wà nínú ọlọ́ngbẹ́ ní nípa níbẹ̀ náà láti ti rí kórìíra ẹ̀rí àárín níta báyìí kó héde yẹn ṣùgbọ́n nínú ọgbà tèèyàn arábídìí ò gbọmọ. ní hadassah ni muhammad muhammad hadassana ọba àtọ̀rọ̀ ó ní pé ìyẹn náà sọ pé amúr ibn hafs ó sọ fún wa pé òbá yìí ní al-A'mash òun náà sọ pé abu sọ́ọ̀lì sọ fọ́rọ̀ ìwà látọ̀dọ̀ àbí ọ̀rọ̀ di aláwọ̀ tẹ̀lá ní. àbúrò náà sọ pé ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ànẹ́bí lòun ti gbọ́ sallallahu alaihi wa sallam ó ní tajidu min sharri an-nasi yawm al-qiyamah wàá rí inú ẹni títí ẹ burú jù jọ́ gbin al-qiyamah oríṣiríṣi bíi burú lọ́wọ́ ṣùgbọ́n tó máa jẹ́ ní ibú jójọ́ òfin dà àlùkìyàmà lọ́dọ̀ ọlọ́run dáliwa jihai olójú méjì ni tí ẹ máa burú wá pátá jójọ́ òfin dà àlùkìyàmà olójú méjì. alẹ́ ti yá ti ahùláhì bí wájú ẹni tó ti gbé lọ́ba fẹ́ lọ bá àwọn èèyàn kan agbójú kan lọ bá wọn ojú tí wọn á fi gba tiẹ̀ wàá ahùláhì bí wájú àwọn tí yẹn náà dáwọn lérò pé ọba àwọn sí abúgbójú kan lọ bá àwọn yẹn náà ojú tí wọn máa fi gbá díẹ̀. ẹ̀rí àfihàn àtọ́lọ́run ròyìn àwọn mùnẹ́fìkì fún wa nígbà tó bá kọ́rọ́ ẹ̀rí kọ́ lọ́run ròyìn àwọn onígbàgbọ́ òdodo pẹ̀láyà márùn-ún ọlọ́yìn àwọn kèfèrí pẹ̀láyà méjì mọ́gbọ́n débi ròyìn àwọn mùnẹ́fìkì kò sí kó àyà ń lọ bí mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ mùnẹ́fìkì torí tí wọ́n sọ̀rọ̀ dámọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rí ojú méjì lónìí àwọn yẹn ní pé nígbà wọn bá pàdé onígbàgbọ́ wọn làwọn onígbàgbọ́ wọn yìí dára kálọ̀ wọn bá tún padà sọ́dọ̀ àwọn ọ̀gá òsà wọn ìnà máàkù wọn o sẹ́wọ̀n kọ́ndé ti sọ fáwọn alẹ́ àwọn tó nígbàgbọ́ òdodo tẹ́lẹ̀ yìí pé a nígbàgbọ́ wọn tún padà sọ́dọ̀ àwọn wọn sọ pé àwà pẹ̀lú yín o àwà pẹ̀lú yín gidi iná nù musa ṣe o ẹ lè sọ fẹ́ rí wọn gbàdá lọ bá onígbàgbọ́ à ń fi wọn sàwàdà ní o ẹ mọ̀ bí ọrọ àwọn olóṣèlú lásìkò dẹ̀mọ́ ni kó rójú mi ọ̀rọ̀ kàn mí wà ẹ̀rí kóun náà ti sọ tẹ́lẹ̀ fún yẹn pé ìwọ láti ká lórí nínú àwọn nǹkan tí ò ṣe gbọ̀n kó nú òṣèlú ọ̀kan nù rẹ̀ nìyẹn wọn ní kẹ́kọ̀ọ́ olójú mi ọ̀rọ̀ kan mi kò ṣe gbọ̀n kó nú òṣèlú àdẹ̀fẹ́ wà bẹ́ẹ̀ fún mùsùlùmí gan tẹ́lẹ̀ láti sọ wípé òṣèlú èyí tó ń bá lọ yìí kìí ṣe irú rẹ̀ lẹ́sìn bí wá kò ṣe gbọ̀n kó nú òṣèlú ẹni tó ní ṣe tiẹ̀ báyìí tí ó sì fi kọ̀ lábáyé ń tàn àníkẹ́ dálọ́ wa ni ah ìwọ ládàá lóhùn tẹ́lẹ̀ nínú mẹ́lọ́wọ́ ẹ̀ ń bọ̀ sẹ́ yí pé èèyàn sì rínú ẹ̀rí ẹ̀gbọ́n kan náà àwọn afẹ́lẹ́kọ̀ọ́ ó ní hasan aláhùn bìnnà anilkatọ́ yà látẹ̀fúhù hasan aláhùn bìnnà anilkatọ́ yà látẹ̀fúhù ọlọ́run ti ṣe dáadáa fún wa àṣìṣe irun tí bá máa ń rùn ni tí mo ti ń bẹ lẹ́mìí àbí wọ́n ẹ̀sẹ̀ ẹni ọdún ẹ̀sẹ̀ àgbèrè tẹ́nìsì tó wá jókòó láàrin wa tó sojú gbám tó sojú fúrú tó wá ẹgbẹ́ máa ń rùn ní sẹ́wọ̀n kí kálukú ó ti máa lé mú ọgbọ́n rùn báwọn kẹ́sì máa sọ pé ọgbọ́n rùn ṣùgbọ́n kì í rùn sẹ́wọ̀n kó wáyé pé nǹkan tí ìyẹn tètè máa ń gẹ̀ẹ́sì ni nígbà tẹ́ni yẹn ti sọ pé àìwọ ọlọ́wọ́n ọba àlejò ọ̀làdẹ̀mọ̀ torí àlẹ́mù mi láti sùúrù nìyẹn òun lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ní ni ọmọ ń tẹ̀ ó lè lè tún lẹ́rìí gẹ́ ọ̀nẹ́rẹ́bù tó yẹ pé wọ́n kàn máa pè é rẹ́rìn ni kò ní dépò tí òbí dánrẹ́rẹ́bù ní láyé rẹ̀ láì rẹ̀ <laughs> bàbá kan bẹ ọ̀rọ̀ bó ti kú níìsì ọ̀rọ̀ dàbí kó ní kinní púpọ̀ ó ṣe kọ́kọ́ fẹ́ ti díẹ̀ bákan báyìí ládùúgbò kí ọlá wa ń gbà yìí nígbà yìí wọ́n wá ti di báwọn ọkọ di gọ́ọ̀nà inú ọ̀sẹ̀ náà ọdún yóò kú kọ́kọ́rọ́ tó pọ̀ lọ́wọ́ yóò máa mì í wòlòwòlò báyìí àti di gọ́ọ̀nà di gọ́ọ̀nà yóò máa mì í báyìí ìfẹ́ afẹ́ lọ sí ọ́fíìsì yẹn náà ni àbúrò lẹ́ẹ̀ni owó ti jẹ gómìnà ẹ̀ ọ̀ká yẹn lọ́wọ́ sí ọ̀nẹ́rẹ́bù gbogbo àwọn ẹni tó tún lẹ́yìn ẹ̀ lásán yìí yóò tún máa fún ọ lẹ́yìn káàkiri yóò máa fún ọ lẹ́yìn káàkiri pé àwọn tí mo bí ti dórí àga báyìí ah, àwọn olóṣèlú wa máa ń tẹ́ra wọn jẹ́gẹ̀ẹ́ mo bá ti dórí àga ẹni tí ó máa kọ̀wé fún mi nì special adviser òun lélẹ̀ àwọn ní ọba máa tẹ̀lé kí gbogbo mi ní bá ń lọ wọn àbẹ̀kẹ́ nìkan ẹ̀ ọ̀tọ̀ sí ni wọ́n ò lè kẹ́ ṣe ti àwọn ẹni tọrọ ẹ máa burú jù nìyẹn ẹ hàn pé ọdún kan mi mọ nìyẹn kìí tún sòfin Ọlọ́run níbi tá à ń lọ tẹ́lẹ̀ kìí tún á tún lọ fi lè fa àkùkù ẹni tọrọ tẹ máa burú jù níjọ́ kìnnà kìyàmà òun lé olójú méjì alẹ́ ni yá ti áhùn láàyè níwájú ọlọgbójú kan báwọn ẹni ojú tí wọn máa nífẹ̀ẹ́ sí ojú tí wọn dẹ̀ nífẹ̀ẹ́ sí ń bẹ nú ẹ̀ ó tún lọ gbójú kan báwọn eléyìí náà àwọn tó yàtọ̀ sí iye ojú táwọn náà máa máa nífẹ̀ẹ́ sí ojú tí wọn dẹ̀ nífẹ̀ẹ́ sí wà nù ẹ̀ ọ̀rọ̀ tẹni yẹn máa burú níjọ́ fi dàlẹ̀ kẹ̀yà wọn ó fi hàn pé ìkórira náà wọ́n ń pè ká sọ̀rọ̀ akun kì í ṣe mùsùlùmí òun lọ kán náà àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ fi dá ń tà láàmú tó mí ọ̀làmúdàgùn ọ̀gá àfihàn. fàáyìnà ìdáhùn ya àmọ́kọ́ náà fi dẹ́ẹ̀rí àwò tó o bá nígbàgbọ́ eré ẹ̀ ti kékeré gbọ́dọ̀ wà lọ ọ̀fọ̀ ọmú kan ni nígbà tó ń sọ̀rọ̀ nípa yàní kálukul Qur'an sẹ́dá ni Qur'an àbí sẹ́dá gbàtí bídíà yẹn jáde ìta kan lásìkò ahmed rahimahullah ta'ala àwọn yẹn àwọn jẹ́ kí ni àwọn ń tẹ́ ọ. àwọn òní pé kùránì lẹ́dà àdẹ̀ní sọ pé kì í ṣẹ̀dá ẹ̀yin gẹ́gẹ́ ní bàbá ńlá ọ̀dà rẹ̀ torí bí fẹ́ fi òun ni pé kùránì ṣẹ̀dá àbẹ̀ òun ni kùránì ni bẹ̀lẹ̀ fi síjú bá fi bíi yóò wí ni pé kùránì ọ̀rọ̀ lọ́wọ́ kí ló ní láàrin agbede méjì ká wà ní ọ̀gá jù kò kúrú jù ó wà ní Islam kì í serú bẹ́ẹ̀ yẹn inú kò ga jù kò kúrú jù gbogbo gbala máa ń fọ alápẹ̀rẹ̀ rẹ̀ òun náà kéèyàn wà láàrin yàní al-irja'u wal àwọn kan ni wọ́n ń pè ní al àwọn yẹn làwọn ń sọ yí pé ìwà pálapàla àyẹ̀wò tó o bá ń wù kókó bá gbàgbọ́ rẹ̀ ìmọ̀nì rẹ̀ sì tún wà ní hundred percent kó dàbí ìmọ̀nì àwọn mọ̀lẹ́kà náà ló dérí ọba máa ṣàgbèrè ọba máa pààyàn ọba máa mutí ọba tún máa ta àwọn pálapàla míì kọ́ máa ṣoògùn káàkiri kọ́ máa pidán ìwọ̀n orí ọmọ àti ìgbàgbọ́ ẹ̀dẹ́ sì tún wà ń fífẹ́ àwọn ọ̀npẹ̀ ní alimọ́rì jẹ́ yẹn ni akhar àbí àkàrò lè amẹ́lá àni ìmán wọ́n sọ pé ah, ah, iṣẹ́ ẹkú lèèyàn ṣe kò ní làpá lára kíndé ọ lára àgbàgbọ́ ṣe irú bẹ̀yẹn agbede méjì láàdùn oníbẹ̀ àwọn kejì ńgbà táwọn òde àwọn nítọ̀ lẹ́yìn ẹ bá ti ṣiṣẹ́ ẹkú ọ̀dà kẹfẹ́rì ni ọ̀dà sì tún máa gbére sí ní ọlọ́run àwọn yẹn ni wọ́n ń pè ní alkawari. irú àwọn láàrin méjèèjì yẹn irú ibẹ̀ yẹn ni wọ́n fẹ́ ká dúró ní kọlọ́jù kò sì sún sẹ́yìn jù òun la lè tún ọ̀gẹ̀dẹ̀ ẹlẹ́kẹ̀jẹ̀ ànẹ́kọ̀ ọmọọta ń wọ́n sọ̀tọ̀ ọ̀gá kọ̀bẹ̀rẹ̀ kìí ṣe rọ̀rọ̀ sẹ́dá ni síkù á ní sẹ́dá ni àbí kìí sẹ́dá táwa ni àwa máa dúró sáàrin ni ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí kéèyàn wà ní àárín gbogbo irú mẹ́rin kọ́ irú tó wà nìyẹn kí làwọn lórí àwọn odògbé ẹ wá o ẹni tó bá jẹ́ mùmíní tó ń dẹ́ṣẹ̀ mùmíní ni nà torí mùmíní ni ẹ̀yin sọ pé rẹ pé rẹ ò pé o ẹ̀sìnkẹ́ ti ń parí ìjà láàrin wọn ẹ̀yin tẹ̀ sọ pé kèso onígbàgbọ́ rárá nítorí pé ń náà ìsọkúsọ ń sọ ni rẹ ti agbede yẹn ẹ ti mú ń bì ẹ mú eléyìí tó sọ pé gbàgbọ́ rẹ pé ẹ sọ fún pé káì gbàgbọ́ rẹ ò pé má wí bẹ́ẹ̀ mọ́ o mo rò bó ti yé bẹ́ẹ̀ eléyìí tó ń sọ pé kò tiẹ̀ ní nǹkan rárá kódà kèfèrí ni yóò tún gbére sínú ọlọ́run ní wọ́n náà káì ìgbàgbọ́ yẹn dínkù ibẹ̀ wọ́n fẹ́ ká dúró lágbede méjì àwọn bíi dáadún lè dúró lágbede méjì òun náà ní pé bẹ́yìn náà ẹ̀lìkínni ọ àlìjábọ̀ láàrin àwọn ẹni tí wọ́n ń sọ wípé ọlọ́run jẹ wá ń pa ni kódà bí yẹn bá ṣe láburú ẹ̀fẹ́ bá àkídà ẹ̀ wá nú àkídà àwọn àtúbàbò wahdatul wujud àwọn ní Súfì sálọ̀sẹ̀ ọlọ́run mẹ́rin gbogbo ẹ̀ tọ́lọ́run ọba kú fẹ́ ká máa mutí àní máa mú tọ́lọ́run ọba fẹ́ ká máa jalè àní máa jalè nígbà gbogbo ẹ̀ṣẹ̀ tá ń dá iná ọlọ́run lọ́jà wá ń pa sí ó kú lágbára lórí wa ẹ wá sọ fún un kẹ ẹ̀ka yìí o ẹ̀ka yìí o ìwé kúwèé nígbà àwọn ọ̀kẹ́ òde sí wọn. ó fi ẹ̀gbọ́n àwọn tala kọ̀ọ̀kan yà wọ́n sọ pé kò sí agbára fún yẹn rárá ọlọ́run ní kẹ́ ń mu ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. ó fi ẹ̀gbọ́n ìwọ náà má tún tẹ̀lé àwọn ọmọ ìyá yín wọn fi ọlọ́run mú ọ wá <laughs> ọlọ́run àwa mú ọ wá bò ìbá ọlọ́wọ́ kọ ni. àwa ah, o ẹ̀yẹ kọ́ lọ́run sì mọ ọjọ́ kò sínú ilé. àwọn ọlọ́run ti mú mi dé. wọ́n ah, dé wò ó má sì bẹ́ẹ̀ yẹn o tó fi ẹ̀fẹ́ sẹ́ni bá ti dà ẹ̀fẹ́ lọ fara kíkíní o ẹ̀lìjẹ̀fọ̀rì yìí ọlọ́run má ah, máa mú yẹn dúró lẹ́yìn àwọn olóró fa sẹ́yìn á lọ lọ́run mú un wá sí ẹ̀yìn olóró àbẹ́yìn àwọn eléwu ọlọ́run mú wá mi wọ́n ti ń ṣe tabatimẹ́kù ọlọ́run mú wá bò nígbà àwọn èkejì ó dà wọ́n ní ẹsẹ̀ ẹ̀ka yìí tí mo ti ń jẹ́ kádàrà ẹ̀ ń kọ́ àwọn tìyìn àwọn sọ pé kádàrà ń bẹ wọ́n tún fàṣẹ àkọọ́lẹ̀ ń bẹ débi wípé kò sí nǹkan kan tá a lè dá sí náà la wà ní abẹ́ rẹ̀ àbá àti bíburú àkọọ́lẹ̀ wa ni. àwọn eléyìí ní kọ̀sákọ̀ọ́lẹ̀ kálukú ń dára tó wù ú ọlọ́run ò lè sí kò lágbára kankan. tẹ̀lé fáwọn méjèèjì ọ̀daràn ni wọ́n. sáàrin ẹ ti yé bẹ́ẹ̀ báyìí nísìn àkídà àwọn táwọn wá jọ nígbà wíwọ̀n tá lórí súnà agbede méjìlá mẹ́ẹ̀ mo ṣébi wọ́n sì ní múnẹ́fíkì ọ̀dà àwọn àfààní ọ̀yẹ́jọ́ ọ̀rọ̀ ni dáadáa agbèdébéjì láàmù la máa wá ń a làwọn sọ pé ẹ̀yin tẹ́ sọ pé ọlọ́run ló mú ọ sí gbogbo ẹ̀ àti ìyàwó ìyàwó tó lọ bá lò yẹn náà omi olómi òun ló so yìí rẹ̀ wọ́n tẹ́ lọ́ọ̀ bá lò ọlọ́run ló mú ọ sí àwọn pé kan náà wọ́n lọ tẹ̀lẹ̀ rẹ náà wọ́n fi lákìdá yẹn ń bẹ nínú àkìdá àwọn ọmọ ìyá yín yẹn àbúrò rẹ̀ lágboolé ó sì fẹ́ ìyàwó rẹ̀ lórí nígbà tó lo olóṣù mẹ́rin ọba ni ó ti wà nú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ pé yóò bímọ kan fóun náà tọ́ba ti fi tán. ó ti wà nú kádàrá pé yóò bí kan. ààrẹ sì kẹsì pé tọ́ba ti bí tán bá ti bí kan tiẹ̀ fún tó kọ́ máa bọ̀ wá òun máa yanjú yòókù lọ padà. tẹ́tí ni pé nǹkan yẹn ti ń pọ̀ jù àwọn afẹ́yẹ̀jọ́ ìpè wọ́n má wí bẹ́ẹ̀ mọ́. ìwọlọ́wọ́ pọ́ọ̀sì ẹ̀ lórí ibi torí tọ́lọ́wọ́ fi pọ́ọ̀sì ẹ̀ lọ́dún sójú títí mẹ́ẹ̀. ìwọ ti sẹ́wọ̀n ìbùnú tèmi nǹkan nìrọ̀ sí mọ̀kùnlọ́ agbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ kádàrá yé ọ̀yẹ̀ kọ́lọ́ lè jẹun pa ó ti lọ́dún sójú títí láàrin mẹ́ẹ̀ ọ̀lọ́ wu àwọn ọmọ tó pé àìsàn fọ pé ń kádàrá rẹ̀ ó kò pé ẹsẹ̀ rẹ̀ ọ̀dà. kádàrà ó etere ẹsẹ̀ rẹ̀ ọ̀dà tàbí kọ́kọ́ ó sì rún ọ nípasà. àwọn fi hàn ní òsì kádàrà àwọn àyànjẹ ẹ wá ọ kádàrà ń ṣùgbọ́n kò débi báwọn yẹn fẹ́ lójúdé torí àdéhùn tọ́sẹ̀ láàrin àwọn méjèèjì ni pé sọ pé kíní yìí ò ṣe tó àwọn jàbúrí àwọn padà fà sójú bọ́ nígbà àwọn tí ó gbé ó wí fún mi lẹ́yìn ẹ̀yin sọ fọ́lọ́ òkú bọ́ọ̀sì yìí sẹ́sì àbí òtí ẹ̀sìn kádàrá kẹ́sì kálukú ń ṣe ohun tó wù ni àwọn amúdíẹ̀ lọ́dún ilé amúdíẹ̀ lọ́dún ilé ayàwó láàbì yanjú ẹ̀ ayàwó sọ́dún tẹ̀síwé o aláwọn ní wọn ta ṣàwó ná là ń yẹsọ ọlọ́rọ̀ ọkùnrin fáwọn náà ni wọ́n ṣe àwọn náà ni mo fẹ́ tiwa ọkùnrin yàrá pé fẹ́ ọlọ́run ló máa jọ ìwọ̀n yóò dá lè ṣe abẹ́ mo fẹ́ ọlọ́run ló máa wà ọmọ yẹn gbẹ́ ń tọ́ lọ sí bí yẹn ó wà nù mọ́ ọlọ́run ní kìí sí kọ́lọ́run jẹun pàṣẹ. àlẹ́ àfáàní ìṣẹ̀yàrí yà wà torí wàá ṣe púrọ́sẹ́sì kó tó lọ sí àìdá. ìdìde kan mọ̀ṣí àkàn ló dìde láàrẹ tó tún lọ ṣàìdá. ẹni tó ń lọ jalè ní tó ní púrọ́sẹ́sì tó máa ṣe. á lọ wá bọ̀ yóò lọ kọ yìí. kódà èyí tó súnmọ́ ni pé gbogbo àwọn tó ń yìnbọn tó ń ṣe àmúrọ̀bà káàkiri kéde òòjọ́ ni wọ́n mọ̀ fún ẹ̀kẹ́ ṣe jọ́ kẹ́ni ọmọ yìí yọ lọ kọ tí ó farabalẹ̀ kọ torí ní ìsìn ọba gbé mọ fẹ́ni kọ̀ọ̀kan ní wa nísìn ẹlòmíì tó bá yìn ìtẹ́kẹ́ báyìí ọlọ́run ṣe sùúrù ọlọ́run ṣe sùúrù òun ẹ̀ ní mọ́ọ̀bà tàbó yìn ìtẹ́ báyìí bí ó sì gbọ́n yẹn báyìí yóò gbé ìdúlẹ̀ séèyàn wá gbẹ̀kọ̀ ọ̀wá ẹ wá wá wà níjọ́ tọ́lọ́run ti ń jẹ́ yẹn ń pa téèyàn fi kọ́gbọ́n tó fi lè jó tó yẹ pé yóò yìn ọ́sẹ̀ fúdó báyìí ẹgbẹ́ tó bá fẹ́ kọ láti jọ́ tẹ́lẹ̀ wọ́n ní kó tọ̀ wọ́n kọ́kọ́ fẹ́ yìí sí gí báyìí sódà tó bá ti yìn báyìí bí náà ni ó fi wà ọ̀díjà kó wà báyìí bí èèyàn kúkú yẹ báyìí yìn báyìí kó báyìí kó wù náà ni ní ọ̀padà sọ́dọ̀ ẹ̀ tó àwa náà ní mọ̀ṣẹ́ tó nípa bẹ́ẹ̀ ẹjẹ́ ń sẹ́ mọ́ mẹ́ẹ̀ lóòótọ́ ti dàrọ ẹjẹ́ á tún kan wá ń bẹ àwọn tí ta lè dúró láàrin nìyẹn ẹ parí ìjà fáwọn méjèèjì pé wóróworó lè gbẹ́kẹ̀ níwí ẹ̀gbẹ́kẹ̀ àwa náà ní mọ̀fẹ́ wa ọkàn ìjà sí pé gbogbo ẹ̀ náà kó sábẹ́ ìmọ̀ ọlọ́run tọba wá ṣe bí kò túmọ̀ ọ̀pọ̀lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ibi rẹ̀ tó ṣe ṣùgbọ́n òun lọ da ọ̀pọ̀ dẹ̀ ti nímọ̀ pẹ́ ní ibi ni ọ́ ó sì dáná kí wọlé wọ sí ẹ̀. tọ́lọ̀ yẹn kílẹ̀ abẹ́ torí báyọ̀ náà bá sàdàkọ ṣé gbogbo ohun tó jáde nínú oko là máa ń lò ọ̀dà tá a bá gbin àgbàdo gbogbo aha yẹn náà á lọ jẹ́ àrí. èmi wọ́n tún ní ká máa jẹ́ sẹ̀kẹ̀rẹ̀ bẹ̀ àbíkẹ́rẹ́ ẹ irun tí ń bẹ lára rẹ̀ sáájẹ́ ìbátan yọ kú òní kúkú wọ́n ní àwọn ajẹ́ táwọn kan ń pè ní ṣùkù tí ṣùkù lẹ́yìn máa ń pè ṣùkù àgbàdo sáájẹ́ ìwà ni ọyìn nǹkan dànù bẹ́ẹ̀ náà làwọn ẹni tọ́lọ́wọ́n ọba àlejò náà lè tó nínú ọba sánà tálá ń pa àwọn tó máa wà náà wà àwọn tó máa wọ náà wà. tó ẹ sọ pé wà nínú màá lọ kẹ́kẹ́ sọ pé o ti ń jẹ́ kádàrà ìmọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀fẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́bẹ̀ náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sábà wá rí ìtọ́jẹ́ láburú àní wàá lọ sí rẹ̀ mọ́lọ́hún á sọ pé wà nínú mọ́lọ́hún ọba ni èsì pọ́lọ́ lọ́wọ́ á pọ̀ ṣẹ̀ṣọ́ yà máa lọ sí láburú. ẹ̀yọ̀kọ́lọ́hún iná ni ṣéèkì ìbùnú síbí ọ̀sìn ọ̀kọ̀lọ́ wọ́n ní wọ́n sọ gbọ́dọ̀ méjì lọ́wọ́ alẹ́ ọ̀nà yìí téèyàn bá ta téèyàn bá tọ̀ èèyàn níjà sínú òkudu ọ̀nà yìí èèyàn ọjà sínú òkudu ó ti ẹ̀ tó kí kádà rẹ̀ ọgbà bí tó ti já sí ọkẹ wo sùn kọsọ pé kádàrá mi ni inú òkúdu ló ní kí n lọ jáde sọ̀rọ̀ yẹn kílẹ̀ díẹ̀ tó lábẹ́ bẹ́ẹ̀ nínú àwọn kẹta lè dúró sàrí mo fẹ́ yẹjú ẹ̀ yíkẹ́ wọn là lè dúró sàrí àwọn èyí tá a dúró sàrí wa sẹ́wọ̀n kó ti tó méjì dààmú wa ìkẹta òun ni ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa àwọn sàbí oúnjẹ ọlọ́run a gbọ́dọ̀ wá nù ànáṣìbátù àti gbọ́dọ̀ wà nù arrafidatu annasibatu arrafidatu ọ̀rọ̀ àtòdìkejì ni wọ́n jẹ́ síra rafidatu àwọn yẹn ni wọ́n ṣàtakò jíjó lórí Abubakar Siddiq àti Umar wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n di khalifa kí wọ́n di àrólé tí wọ́n máa darí àlámọ̀rí ẹ̀sìn lẹ́yìn àlẹ́ torí bí àlílọ́lẹ́tọ̀ wọ́n fèrú gbàgbọ́ àwọn yẹn ni wọ́n ń pè ní kíni o arọ̀fídọ̀tù irúfẹ́ irú àwọn ẹni wọ́n wà nú àwọn ṣíà àwọn ẹni wọ́n dé ibi sàárè abakar sidik rọ́jà lọ sàlámì àti umar wọn lè máa fi kẹlẹ́bẹ̀ sí wọn á sì pè fún wọn sísẹ́dì àdúrà tí ṣẹ̀rí àníkà sì fún wọn àwọn ẹni wọ́n ń pè ní kíni o arọ̀fídọ̀tù àwọn kan ń bẹ wọ́n ń pè ní anásùbà àwọn yẹn hẹ́ẹ̀tì tẹ̀wọ̀n fáwọn sí yẹn àwọn nífẹ̀ẹ́.

àgbọ̀dọ̀ sì sẹ́gbẹ́ yìí àgbọ̀dọ̀ sì sẹ́gbẹ́ yìí. wọ́n ní fẹ́ aráalé ànẹ́bì tó bá gbàfà ó sì ní fẹ́ ẹni tí èsì aráalé ànẹ́bì tó ń náà gbàfà bí àwọn àfáwà bá kọ̀sùn déèkì àti dáníọ̀ àti àwọn náà. ẹ wàá rí mùnẹ́bì yìí kò síbi kankan tó rí wọ̀nù gbogbo ìdáwé. mùnẹ́bì yìí kò sí nǹkan tá lè gbé wọn sí ju pé ó lójú lọ́dọ̀ ẹni rí ó lójú lọ́dọ̀ ẹni bì gbogbo ẹni tá a ẹ bá ti wá rí bẹ́ẹ̀ ọdẹ ti ti wà nù òwe àwọn lábá wọn sọ pé rídọ nẹẹsì wọn yẹ tún láti dìrọkù ké gbogbo yẹn ló máa gbà tí yẹn ah, òréré tà lè lépa bá ní o ìmọ̀ kó jẹ́ ní ibi káwọn ẹni ibi gbà tiẹ̀ àbí kò dẹ̀ jẹ́ ní ire ó ti bí àwọn ẹni ire máa ṣe kí ni wọ́n gbà tiẹ̀ àwọn ẹni ibi dẹ̀ sì máa hé tiẹ̀ ṣùgbọ́n kó wá sọ pé àfẹ́ da àfẹ́ da ní ìmúnáyà ti kí ni wọ́n ń pè ìyá àmọ́bí tá a ti rí ọ ẹ̀rí sànúfù sálámà sọ wípé níbi tá a ti lọ nìyẹn ó ní sáàjì domi ìṣọ̀rin nẹ́ẹ̀sì yẹ ọmọ ìkẹyà mi wàá rí nínú ẹni tó jẹ́ ní bíjù níjọ́ fi dàlùkẹyà mi ayíǹdàlọ́ọ̀hì lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdálẹ́wọ̀ jihad olójú méjì alẹ́ bí yá ti ahùláhì eléyìí tó yẹ kó máa lọ gbé ojú táwọn eléyìí máa nífẹ̀ẹ́ sí alọ́gbé bá wà á wulẹ̀ yìí bí a tún lọ sọ́dọ̀ àwọn tọ̀hún náà ìhun táwọn náà tún máa nífẹ̀ẹ́ sí a tún lọ gbójú yẹn bá wọn. ẹnì mọ̀kẹ́dí má fẹ́rẹ̀ tàwọn olóṣèlú wa ni o mọ̀lẹ́ ní tó ṣe pé àti ìdíkárín àti tọmọ́ndínwó gbogbo ẹgbẹ́ rẹ̀ lòún ṣe ń jẹ òun sì máa lérò pé dára kọ̀ọ̀kan pé láburú ni olóòótọ́ àpé láburú kíkìlẹ̀ rẹ̀ o. wọn wà ní ọdún máa ń fi lágbókò ọdún máa sọ lórí ara wọn torí wọn yẹra ju lágbóró yẹn nípa ọ̀kẹ́ kásọ̀ pé ti pinlẹ̀ nǹkan láburú tó wà ń gorí ẹ ẹbí láburú pinlẹ̀ tẹ́lẹ̀ láburú tó wà gorí rẹ̀ ṣé rẹ̀ nípa wà bá yẹn. ọ̀dà alápẹ̀rẹ̀ nísìn ẹni tó nítorí pé ìṣesí ẹ̀sẹ̀ òun ni kẹ́sẹ̀ mi bó ṣe já sí pé ìṣesí ìtẹ̀lé tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìtẹ̀lé tọ́lọ́wọ́ ó tún borí ẹ̀ náà ẹ máa wò lápẹẹrẹ nísìn ẹni tọ́lọ́wọ́ fẹ́ bí lóyún tí ò ní yégi ọdẹsẹ àbí ọdẹsẹ ọdẹsẹ sí yóò tún padà ṣẹ̀ṣẹ̀ ní ńlá sí o ẹ̀ṣẹ̀ wo ni ọ̀sẹ̀ tí ó tóbi ìpànìyàn ẹ̀ṣẹ̀ á nìyẹn ọ̀sẹ̀ ìpànìyàn lẹ́rù níbẹ̀ lẹ́bi ni pẹ́sẹ̀ máa ń bí ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn ń kí àbẹ́ ó sàgbèrè dábàá yóò ẹ ṣé wò lélẹ̀ ìtìjú ee mo là á fẹ́fẹ́ fi lé ìbọ̀ yóò hmm, ṣe tún gbéra nìyẹn yóò fèjì kẹsàn-án mo là á ti lè rọ́ọ̀kì ah, ní ìdánù ẹyin ti mí fúkẹ́fúkẹ́ àní ẹ bá wa gbìyànjú rẹ̀ nbẹ̀ láti rí pé ìṣesí ẹ̀sẹ̀ yìí òun ni kẹsẹ̀ mi tó ṣe kí ni o ògòrí ẹ bó ṣe já sí pé iṣẹ́ ẹ̀sẹ̀ lè yọ̀ màgòrí ara wọn wọn ni mo fi sọ fún wa pé a gbọ́dọ̀ wá sọ pé ẹbí òṣèlú tẹsán ní tẹ́lẹ̀ ni wọn dá tún láti máa ṣe nǹkan mi sẹwọn níjà àwọn tó lọ bẹ níbi lẹ́yìn pé wọn tún ṣe mùnẹfìkì ara àwọn tó ń jó mẹ àyànjú ti jó náà ẹni pé ń dẹsùn mẹ́ta tí wọn ń jó wọn ń lùlù wọn ń ṣe gbogbo ẹ àyànjú ẹ ní kọ̀ọ̀kan àwọn ọ̀sán tó ń gbòòsè pípínlẹ̀ rẹ̀ òkú da tẹ́lẹ̀ àmọ́ àyànjú kọ̀ọ̀kan ti ń bẹ lábẹ́ rẹ̀ lọ́nà sọ̀rọ̀ yẹn ti á tún wò. ṣùgbọ́n ká tó débẹ̀ àgbẹ̀ ìtàbà nù hadith yẹn òun ni pé hadith yìí sọ fún wa pé ìwọ lọ́jẹ́ al-mujahid ẹ̀tàn kéèyàn máa lọ gbójú oríṣi báwọn yẹn ojú tí kálukú fẹ́ ká máa lọ gbé báwọn yẹn sísí mùnáfìkì ìrọ́dẹ̀ni ẹ̀tàn ni ọgbọ́n àrékérekè ni láti lè mọ àṣírí ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kìíní. ẹ má pọ̀rọ̀ kẹ̀kẹ́ mọ́ fún mi ẹ àyíráyè ni ẹ máa rí nínú yorùbá irọ́ dẹ̀ irọ́ àṣírí ń o àbí ọ̀dà ẹ̀ yára bá tó ń wẹ̀ yìí àṣírí lọ́jẹ́ àmẹ́nẹ̀ ọ̀rọ̀ yẹ fún ni bí tó fẹ́ fẹ́ bí ọfẹ́ fẹ́ obìnrin kan ní ìsìnkú pamọ́ sí ọlọ́wọ́ hmm, hmm, àfáà lọ fẹ́ fẹ́ ẹnu yẹn ń jò ní wọn bọ́ sí ẹ̀wọ̀n kan ti sọ bẹ́ẹ̀ pé wẹ́ẹ̀ lọ́sẹ̀ lẹ́gbẹ́ tó sọ̀tọ́ láwọn ti dákọ̀ àtọ̀ lọ́dọ̀ àbákẹ́rẹ́ ìfẹ́ àtọ̀ yìí wọ́n dẹ̀ rí i pé àtúntò sọ́lá kì í dákọ̀ èèyàn láì níbi àwọn àbákiri wọn gbà nẹ́bí yìí pé wọ́n ti ní hajj àti hafs lórí ẹgbẹ́ nígbà tí abdullahi bọ́nu ẹ̀ fúnẹ́ tó jáde láyé níbi ogun àtẹ́kì nínú ogun kọfẹ̀tì nígbà tó jáde láyé tó di wípé òjijì ọlọ́run lọ fi wẹ́lọ̀ lọ́dọ̀ abákiri nígbà abákiri sọ náà ni pé abákiri sọ̀rọ̀ ń jẹ osmọ́ọ̀nù jẹ sọ̀rọ̀ wọ́n fi lọ osmọ́ọ̀nù osmọ́ọ̀nù lọ fi yìn lídìí ìyàwó lásìkò abákiri sọ̀rọ̀ wọ́n wá ṣe bẹ́ẹ̀ dun afáwọn ọmọ ọ̀nà kàtọ́ bọ́dẹ lọ́gàrà nìkan. ìjà agbọ́dẹ Usman tó sọ̀rọ̀ ewu ní bàbá kiri adákẹ́ má fọ̀mù tá a mọ̀ ti tẹ̀lé bí ṣe. yìí ṣe ni yìí ṣe ẹ̀ṣẹ̀ ni ebi yìí ó ti ẹ̀kọ́ kankan. àtàwọn kiri mọ ohun tí ń sè àtìrí ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ bẹ́ síkà kò gbọ́dọ̀ yóò tù. ẹ̀rí ìgbégbéregbé ṣégbèrègbè náà tó padà di padà wọ̀ kó jíṣẹ́ ọlọ́run lọ́sẹ̀ẹ́. lọ́rí à ah àbá ọmọ ẹ pé sọ̀rọ̀ ń jè ló bóyá yóò ti dùn ní bẹ́ẹ̀ ni ó dùn bẹ́ẹ̀ ni ọ̀jẹ́ àti òjijì ọlọ́wọ́ ti dá pásítọ̀ ni pé gbà ní tún yẹn wúlò ti gẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ Fatima nígbà tá a sọ̀rọ̀ sí létí àti òsì ẹni sí kan tó sunkún sí kan gbogbo tẹ̀dí ó pè òwì sí létí ó fi hàn pàṣẹ rí mbẹ sọ̀rọ̀ yẹn ti ń kílẹ̀ bẹ́ẹ̀ ó fi hàn pàṣẹ rí mbẹ ṣùgbọ́n ẹni tó wá jẹ́ mùlẹ́bí bí ti ń lọ yìí á fẹ́ mọ àṣírí àwọn eléyìí á mọ àṣírí àwọn so that á lè máa lọ gbé fún un ẹ ẹ mọ̀ ìdí ìbalẹ̀ mọ́ ẹ báyìí ibi tọrọ wọn dé dé lẹ́yìn ó dà níbi tọrọ dé ni ìwọ ọdẹ sì níwọ̀ wọ́n máa fi fẹ́ sálàyé ọ̀rọ̀ ọlá pé ó sojú dáadáa ẹwọn bí irú àwọn ẹni tó ṣe pé wọn ní àwọn ìmúra oríṣi àwọn yẹn kẹmẹ wọn bá fẹ́ lọ sọ́dọ̀ àwọn oníjàlábí alọsọdọ àfa àkànjọsìn náà àwọn àfa tó máa ń ṣe àyẹlẹ wò wọn máa fi ìpẹtẹrẹ èmi àti irú àwọn tọyọ lọba ni ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn tó bá borí tí wọn da ìborí bolẹ̀ dára àwọn eh, wọn ní bí wọn ti máa ń wádùn àwọn àwọn sì ní bí àwọn ti máa ń dá wọn lóhùn ẹ ò fẹ́ bí irú ẹlòmíín náà tó fẹ́ wá ibà ìwà amúnẹ́bìkì ni ọ lórí gbọ́ngàn à ah, àwọn ọjọ́ kọbi tí àwọn eléyìí ké wà ẹ bá mọ́tò kọ̀tọ̀ rẹ̀ àfọ àdébì ìdodo nígbà tí o ti yọ sí wàhálà ńbẹ̀ńbẹ̀ kò ní ìdí èmi náà ti dẹ́rùn gbọ̀n rí dáadáa mo ti dẹ́ rí dáadáa mo dẹ́ wà àràmì ní nínú iye two thousand ọdún mẹ́ẹ̀ẹ́dógún sígbà táwa yìí mo dẹ́ wọ bẹ̀ báyìí mo ti ní irun gbọ̀n wọ́n bá ń bí mi léèrè kó ti jẹ́ ẹ̀ ń gé kinní yìí àwọn níbẹ̀ ní kókòrò dì mọ́ mi lójú rẹ̀ wọ́n ní sẹ́ẹ̀rì rẹ̀ náà ní bẹ́ẹ̀ ni ẹ̀rí rẹ̀ nìyẹn kí ni wọ́n á ní ìdájọ́ ẹ̀ ọ̀pẹ agídí máa ń bẹ fún mọ̀ríkà sí dáadáa àyẹ̀tọ̀ kí ni wọ́n á ní ìdájọ́ ìmùgbọ̀n gangan mọ́ ah, súnà ni súnà rẹ̀ wo sí wájibà ni àbí kiri mo ni ọba wù wẹ́ sí ọba lẹ́wọ̀ ẹ́ <laughs> ṣe àfàlà. <laughs> sọ nígbà tí òye kí lè yẹn fẹ́ máa darí yẹn láàbùsí nígbà tí òye yẹn torí ẹdẹ ti ń sọ yẹn yẹn gán máa wọ́n sí pé àwọn eléyìí torí ẹni ọba ti ṣe ó gọ̀ lọ́dọ̀ sí àná ìwọ di gọ̀ lọ́kùnrùngbọ̀n hánú náà ti wà ní àwọn ẹni tó gọ̀ ẹ̀rí tòdí ọba ti yé onídìí àdídá rẹ̀ láàmú wa mùnẹ́fìkì ni yín ọ̀dẹ sọ pé ká sọ pé sọmọ àyà wa torí pé ń wọ ṣòkòtò ńlẹ̀ èsì yé ẹni láti òye ọlọ́ni ó lè yé ọlọ́la táwọn náà wàá kọ́ yìí ọwọ́ àná àwọn student mi sọ bẹ́ẹ̀ bí wọ́n bá wọ̀n yẹn lé gbégbá àwọn débi ọ̀rọ̀ ìpè. òun bá sokoto ké ńgbà ni àwa sì jó olùkọ́lé kéwù wọn bá lọ bàbá yẹn wá gbé débi ayẹ jésù sáì níwà ní ọ̀wọ́ lágbájá tó dáńbí tó dé yìí yóò wá tó mi rí báyìí mọ́. Hmm, máa ń fún àwọn sáàsì wáyé ní ìdáyà kọ́sítúbọ̀ sọ́jáde àní pàgbàlagbà ni yóò tún jìyà torí nínú òfin náà fún wa ni pé kọ̀ságbà nínú ẹni tí bá ti ń kéwu lábẹ́ yín lúlù ni tó ti wọ búlù dé lúlù ni ó ti wọ́n lọ pé ń bọ̀dà ọmọ àlàkọ̀ ọmọ lórí ni tó ti wá lè kéwu ló jìyà lẹ́yìn kọ́kàn ra máa wò wẹ́rẹ́ ní ẹbí ẹ̀rọ àwọn òwò ni sílẹ̀ iná ẹ̀dá bó ti wà yọ ni à wò báyìí ó kàn mérí èèyàn tún gbọdọ̀ rí dáadáa ó torí ní ẹ̀bá tún rí yọ ni ó mérí fún mi pé mountain sáà bí yóò tún jìyà rẹ̀ kí ẹni ọjà àgbẹ̀ bẹ́ẹ̀ náà bá ti máa bá yí lọ nìyẹn ẹ wá wò ní ìdènyàn náà báyìí ni sẹ́yìn tí òye lónìí ó lè yé lọ́la ó tún lè yé jẹ́ à ìfẹ́ yìí náà lè sọ fún abíàgọ̀ kan náà àwọn àfa àwọn ní à ẹ̀yin àfa àwa tẹ ṣe tán tẹ ní sún náà lẹ́ ń ṣe tẹ́ ẹ̀ tún mú díẹ̀ díẹ̀ fún yìí ẹ̀hún tẹ́ ẹ sọ fún wa àwa sì wà níbi tẹ́ fi wá sí o ẹ sọ dání àti pọ̀pá tá a máa fi clear ọ̀nà ẹsẹ̀ akọ̀lẹ̀ jáde nínú ìgbẹ́ mọ́. à ń retí ńgbà yóò tẹ bá dé ẹ bá wa níbi tẹ ní ká ṣe kí ni o ká dúró. sẹ́wọ̀n kí bọ́lá òsì padà rí nìyẹn ńgbọ́ bá di pẹ́ni tó padà gbọ́ ẹ̀fọ́ ká ló sọ sọ́lá ń sọ pé wọ́n rú bẹ̀rọ̀ fẹ́ lọ́rìn. àwọ̀ à mélòó mélòó ẹni tó ṣe pé amọ́rọ̀ dé sí gbọ́ ẹ̀ ni a tún sọ ọlọ́kùnkúndùn tí ó dẹ̀ sọ tí ó dé mọ́lẹ̀ jẹ́ ẹni tó gbọ́ gẹ́gẹ́ lọ ọkọ síbò yàrá tó yá kí èèyàn nídìí kéèyàn máa ṣe mùnẹ́fìkì gbàdí òsì yìí kì í yé mi nì ọlọ́lọ́mọye ọdún táwọn síyàwó ti aná fi síjú lẹ́ẹ̀kọ́ tó ní pápádà wọn táwa sì ti wí báyìí láti gbà tá a sì ti ń dáhùn mọ́ sí láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sígbà tá a wà yìí láti gbà yẹn gangan ló ti yé wa pé ọyẹ kóbìnrin wọ́n bojú aláàbí bá yọ gbọ́ kò yé mi ṣé kò yé ọ máa hmm. bá yẹ ọlọ́run ó fi yọ nígbà ó sì yé wọ́n ti padà ṣe. tó ti wá yé báyìí èmi kí mo ní o ṣe o. sáàlà àfa kan ni ọ ibi tẹ́lómi ti máa ń fèlì nìyẹn ẹ̀rí pé gbogbo àwọn yìí tẹ́ ṣe bẹ́ẹ̀ padà yí padà fèlì ń bẹ̀ ni. tí wọ́n bi obìnrin pé bóòlù ti jẹ́ àfa ló ní ń tí wọ́n á bò mọ́ ó lè bójú kankan mọ́nà ó lè ṣẹ́ bò síbẹ̀ àfa lọ dá kọ́ tọ́sọ̀ pé lòún bò ní lórí fẹ́ tá a bá lọ bí dáfẹ́ lọ tọrọ ìyàwó wọ́n tẹ́wọ́n àdàsọ̀bọ olójú àrọ ẹjẹ́ àyẹ̀jú àrùn ibi tẹ̀sí ni àwọn aká àdàsọ̀bọ olójú ọmọ yìí ni ẹ bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwa ń tiwá à ń bẹ lọ́wọ́ ọlọ́run má ti wá lẹ́nu tó ṣe pé obìnrin ọ̀sán fún wọn ó ṣe dáadáa á nìkan má ṣe tọ́ra àmọ̀ pé inú ẹ̀sìn lọ ṣùgbọ́n ọ̀rọ̀ yóò bó kòbò ẹ̀yin àtọmọ yín ẹ̀sìn kí ni ọ ẹ̀yin ẹjọ́ àlámọ̀ rí lórí ẹ̀kọ́ gbogbo ìtọ́ wáyé kí èèyàn lèyẹn fẹ̀mí ṣe gangan kò sí ohun tó lè yíyàn padà lórí ẹ̀ ìyẹn dẹ̀ sì máa dúró tó ní ká nídìí ká máa tìmù lẹ́yìn kí ẹ wò fún fẹ́ wá sí ìjọsọ ti dẹ́ gbogbo àwọn tó wà mẹ́rin ògbọ́n ọ̀dà tọ́wọ́ bá fàṣọ kòtò dédòdò ń bo ló ti rún gbọ̀ngàn ọ̀lẹ̀ mọ́. èmi pa afẹ́fẹ́ lẹ́mẹ́mẹ́ àbí òsì ń bẹ̀ nígbà téèyàn ò ṣeré orí ìtàgé ó ní àlọ́kà lọ sí ìjọsọ àwọn àlọ́ fún

kò sí kẹ̀kẹ́ dágbàrà sí mọ́ a ò gbé àwọn ara wọn yẹn náà ni láti máa ń sọ fáwọn obìnrin lọ́dọ̀ àgbẹ̀ ẹni tẹ́ bá rí tó ń lo àwọn tí wọ́n máa ń lo ní kọ́lọ̀ ni ẹ ti mọ̀ wọn alárànbarà kalankini tí wọ́n ń lò onídìí kí yálà ọmú wọn kálọ̀ kó wọn sẹ́yìn àgbo ẹ pín wọn sáàrin ara yín ẹni tí òye lónìí ó lè yé lọ́la tí ó tún yé jẹ́ni tó yé lónìí lọ ẹ sì wá o tí wọ́n bá sọ pé nìkan lọ́tọ́ka wa síbi tá à ń lọ yẹn yín ni o ìwálè ìjẹun fi bọ́ yìí o kọ́lọ́wọ́n bá àlejò alákòókè ìjà torí bẹ́ẹ̀ ká sọ́ra fún ìwà mùnẹ́fìkì ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò sí ohun tó fẹ́ lò ń bẹ̀ ju pé ó fẹ́ mu àṣírárì àwọn àṣírí tí ń bẹ lẹ́gbẹ̀kejì ẹgbẹ́kejì tí ó fi lè ti bàjẹ́ láàrin wọn kọ́lọ́wọ́n kọ́lá wa nù wà mùnẹ́fìkì ẹ̀rí hadithi ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́wàá wọn la fẹ́ kà محمد قال حدثنا عبد الرزاق قال أخبرني معمر الإمام عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن اقدر الحديث ولا فلا تناجسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تنافسوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أني حدثنا عبد الله بن محمد عبد الله بن محمد حدثنا عبد الله بن محمد وصفوا أني حدثنا عبد الرزاق أني عبد الرزاق ينصف أني أخبرنا معمر معمر فواني رفارة همام عن أبي هريرة رضي الله تعالى عنه أبي هريرة وأني وجدت الله صلى الله عليه وسلم فلا يقول إياكم إسرعيو والظن فلوا فمدا أبا òun mò ń rò pé táwọn afáàyàn náà wà ní màá ṣe láburú ni wọ́n máa ṣe kí lè rí ẹ ṣáàjà máa bọ́rọ̀ lọ ẹ ẹ̀yin náà wo ó sì ní ká máa bọ́rọ̀ lọ bí ife kò fẹ́ sọ ọmọ kò sí yóò parí òfófó yẹn ẹ̀yin náà wo kí ni ìtumọ̀ rẹ̀ tóbìnrin kan ẹ̀ tọ́jú tẹ̀lé yẹn wọlé kí yẹn lo bí táṣà ìdúró lórí pé yẹn ọ jáde á sì máa sọ pé sì ní ọ̀dà sì ní ọ̀dà ọlọ́run sá sànú wa ọlọ́run lọ́mọ ẹni tí ọkọ̀ wà lùjẹ́ ní ọ̀hún. Ah! àbá àǹtísálà ni ẹ sọ́ra yín pẹ̀lú àbámọ́dá ẹ lọ sọ ara yín. fa iná zọ̀nà torí àbámọ́dá yẹn o a sì dá wẹ̀lì hadith tábàlẹ́ nìkan parọ́ láyé kọ̀ọ̀tẹ́ ni ọ parọ́ tálábà. ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ gbà wọ́n sọ̀rọ̀ báyìí mi wá lérò pé. kẹ́kẹ́ wà lẹ́mìí wọn pẹ̀lú wọn sọ̀rọ̀ gba mo rí nǹkan báyìí mo wò pé nǹkan tó súnmọ́ pé wọ́n ṣe ni ọ̀dà o ẹ wo kò dẹ̀ sí kú lára wa mùsùlùmí lábàá máa parọ́ lóko ọ̀pọ̀ wa lọ́pọ̀ lára wa ó sì máa ń fa sáàkù mùsùlùmí ya ìdáàbòyàn já sọ́ra tí wọ́n bá gbé wádùn yẹn má jẹ́ àgbà ẹ̀mí ọ̀fẹ́ fì ṣùgbọ́n ká má gbà wọ́n kàn wá wọ́n kàn wò sùn wọ́n á fúrèmù ẹ̀ tó yẹ pé téèyàn bá gbọ́ báyìí ìyẹn ò rí sí nǹkan yẹn kalẹ̀ tó bá já sí pé ẹni tó lele yẹn bí ọmọ ìyá mi ẹ mọ̀ pé yẹn tọ́bí lọ tọ́pọ̀ lọ́dọ̀ ọ̀daràn nìyẹn àwọn tí wọ́n kàn sọ ni pé yóò ní jókòó yóò sì gbé fóònù báyìí kíní kan bá mi bí báyìí sẹ́yìn ló ah, sọ àwọn ohun bẹ́ẹ̀ kó wà ọ̀yà má sọ kankan tètè má lọ. bó wọn sì yẹn ju tiẹ̀ nìyẹn wọn nídìí pé kíní kan gbá kan nbẹ̀ yẹn náà ni ó ti fẹ́ gbé fóònù pé ẹ mo fẹ́ ní kọ́ wá pé kẹ́ máa sọ ohun tẹ́ fẹ́ sọ yìí ń sojú ẹ̀ kò débẹ̀ yẹ ọ̀sáàjọ ẹ̀ ọ̀yà má wulẹ̀ sọ̀ nkẹ́kẹ́ fún nọ́ńlá yẹn. àbá máa ń da nǹkan ni ọ̀wá sọ̀rọ̀ tó jẹ́rọ̀ tó àbámọ́dá alùsàlà ni ẹ sọ̀ra fún wọlé ẹ̀sẹ̀ ní ẹ̀jà sùn ẹ má fi nǹkan tara yín o ẹ̀ ń ti ń sọ yẹn ó ṣe ẹ̀kẹ́ ẹ̀dẹ kéèyàn fi rárí wọnú rẹ̀ ìyẹn máa ń ṣẹlẹ̀ nínú obì púpọ̀ jù torí kátàkárà lọ̀rọ̀ obì náà yes ọjọ́ kúkú ni o ẹ mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ yẹn tí irú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ṣe pé awọ tí wọ́n fún ni tí wọ́n ń ṣe bí awọ tó sinra àlìbáwò nẹ̀fó tá a kà ń lọ dálé àlìbáwò nẹ̀fó awọ tó ṣe kí ni o tí wọ́n fún ẹ́ tí yẹn wá lérò pàwọ́ tó sinra ni. torí bẹ́ẹ̀ gbogbo àti alọ́mọbìnrin ẹja tó àwọn ọmọ wa ọmọ àti pé bòrí ni wọ́n máa fi ṣe camouflage lásán wọ́n máa gbé bòrí yá ṣe gbogbo ẹ̀ lẹ́lẹ́lẹ́ lẹ́lẹ́lẹ́ yóò máa kanlẹ̀ náà subhanallah alhamdulillah aláwọ̀ àgbà inshallah inshallah biiznillah ah. yọkẹ kọ àwọn kẹlíwọ yẹn irọ ní gbogbo ẹ irọ́ bala bá lọ. ìkéde wọn kó sínú àwọn sọ kí lọ kẹ̀ yìí bẹ́ẹ̀ à àdéjàbù mọ́lẹ̀. ìyẹn tún máa gbọ́ níjàbù ọ̀dà ọ̀sùn bẹ́tàn ọba ti yé mo tún padà sí ibi yẹn náà tún lọ ọ̀tọ̀ ni ti ń bẹ tí ọba ti yẹ yá mọ̀ pé kéèyàn kéèyàn má tẹ̀kẹ́ ẹ̀dẹ̀ ọjà téèyàn ò nídìí má fi tẹ̀ èèyàn tó ń tọ̀ wọ́n fi wá rà àbẹ́ẹ̀ sì ṣe ń wọ yìí ẹ mọ àwọn tí wọ́n bá mọ̀ polówó ọjà sí ó dẹ̀ nídìí ẹ̀ báyọ̀ sí lọ́ọ́ fowó rà níjà sùn náà kó tún ní sí àwọn ológun àwọn tó máa ń ta oògùn ẹ̀ka pé ní tí wọ́n mú ọ̀rá tó títì rẹ̀ sì sọ ti báyìí tí wọ́n fi òfin oògùn kún náà oògùn yẹn pọ̀ dáadáa níjà sùn. sábà ká máa tún wọnú àwọn ọ̀rọ̀ tí wọ́n ó lè kàn wọ́n aláṣọ náà ó lè kàn wọ́n dáadáa èyí sọ tí ò sí kíni o aṣọ tí ò tí ò tí ò le sálọ̀ fi sáàtì wọn ò hún le tẹ́lẹ̀ o àbẹ́ẹ̀ sì kẹ́sì wọn ò hún sọ́ọ́ ni le tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o á sẹ̀ fi sáàsì sí ìgbàdé ọ̀dẹ tó bí kíní báyà fá yóò dìrọ̀ àṣírí ọwọ́ apàdà tú pé ẹlẹ́ àárín mẹ́ láti kíni o látọjà dètò epo òun látọ̀ yìí nẹ́jọ́sì ká má sì rú ẹ̀ o wọ̀lẹ́ àti hásàdù ẹ̀gàn hasad ẹ̀rì gba ti sọ wọ́n sọ sọ́lá ń kìlọ̀ fún wọn parí pé ká sọ́ra fún hasad sọ́ra fún hasad ẹ̀gàn kásọ̀rọ̀ àkù ẹ̀rì pa àtúnṣe wípé méjì ní bẹ́ẹ̀ tó bá yẹ pé yẹn rí fẹ́nìkan da kíyẹn náà wọ́n náà bí o ti da èèyàn sọ pé kí tẹni tó da kó bàjẹ́ kódà bí iṣẹ́ ọ̀bà da ẹ̀gàn ẹ̀sọ̀ àkù wọlé ẹ̀tẹ̀ bá ọkọ̀ dùn ẹ má kó nira ara yín wọlé ẹ̀tẹ̀ náà fà sọ́ àti sọ́tà náà fún sùn náà fún wa ìfáǹtìtì ṣé gbogbo ayé yìí kọ́sà jẹ́ tèmi ọba sì má da fáwọn ọmọ nìyẹn yókù kémi nìkan sáà ti ní ẹja sọ àwọn ẹlẹ́tẹ̀ẹ́dẹ́bẹ̀rú ẹ sì má máa kẹ̀yìn dára yín wọ́n kó nù ibadallahi ikhwana ẹ jẹ́rú sí ọlọ́run ọba tẹ́jọ́ ọmọ ọ̀yá. hadith yìí láàárín àwọn àgbáyé oríṣi mbẹ nínú ẹ òun ni bayanu tẹ́ríkìlì amẹ́lì sísàlàyé pípa iṣẹ́ tì pẹ̀lú kíni o pẹ̀lú àbámọ́dá. yẹn ni pé kéèyàn má dábàá rárá bí tí nǹkan mọ àdéhùn sọ pé èèyàn gbọ́dọ̀ dábàá yẹn yẹn èèyàn gbọ́dọ̀ títí àbámọ́dá èèyàn mọ̀kàn dábàá ọ̀yẹ́ ká ba lára mùsùlùmí. ìkejì òun ni pé tí ń sọ wa pé gbogbo ohun tí ń jàbá yẹn ni. ìkẹta náà àgbẹ̀yẹ tá a máa bẹ̀ ni pé tẹ́ ẹ rí àbá yẹn náà ń mí náà lè kábìí. ìrìn ẹ̀rọ ni ti ṣe pé fún àwọn òparọ́ láàánú tó lọ́ọ̀yà gbogbo àwọn tó ń parọ́ ìbíjìnà sáwọn ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn. àti kọ́dà sí òun kọ́dà kìí ṣe irọ́ kékeré irọ́ tó tóbi jù gan tó wà ní. nínú àgbáyé tó a tún máa hadith yẹn a tún máa rí anájáṣi àní ṣe àlé sí owó sọ yìí ọtí rẹ nìkan tó ti dúró tó fẹ́ ra sí yẹn tí wàá ń yọwọ́ ẹ̀ sí ti náírà tó wá sọ fẹ́ni tí ń ta sun pé ẹjẹ́ mi ọ̀rà ní one twenty sẹ́yìn gbọ́rọ̀ yẹn yé dáadáa ṣé mọ̀ pé ní tó fẹ́ rà ní eighty náírà ó sọ pé ṣé kèsì kó ń fẹ́ sọ nǹkan bí n bá tiẹ̀ lè rà á ní one twenty títí yẹn pé jẹ́ máa bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀ ọ̀rìn náírà. bẹ́ẹ̀ dẹ̀sí ni ọ̀gbẹ́ni tí ń dákọ̀ one twenty òmìnira kẹ̀kẹ́ nẹ́gẹ̀sù. ọ̀rọ̀ ni clear díẹ̀ báyìí ṣé ẹ̀ mọ̀ fún àmà ṣe bẹ́ẹ̀ dáadáa ẹ ti jọ ọmọ o ah, ẹ ti jọ ọmọ dáadáa ẹlẹ́kàn wá ah, ìyá kínní ọgbà pọ̀ lọ́jọ́ yìí ah, èmi gan tẹ̀sí ní kí n lọ sára jọ iye báyìí lèmi ọ̀rà ń tèmi ìyàn ìyẹn pọ̀ lọ́dọ̀ àwọn oníṣòwò ẹ̀pẹ̀sẹ̀ àdéhìí ń sọ wa lára ń pa ẹ̀. ẹ̀rí ó fi hàn pé àwa tá a jẹ́ mùsùlùmí mo tí ó máa fàfẹ́ kọ́ máa lọ láàrin wa èrè tó bò tẹ́ ààbò jẹ́ dandan kájọ máa nífẹ̀ẹ́ ara wa kọ́ máa wà láàrin àwọn mùsùlùmí àdéhìí ń sọ fún wa bẹ́ẹ̀ pé ká máa fẹ́ràn ara wa wọ́n máa bẹ̀rẹ̀ pé ta ló nífẹ̀ẹ́ jù báyìí ọ̀ndà kọ́ ọlọ́run tábàyà ọ̀fà ni pé àwọn onígbàgbọ́ إنما وليكم الله ورسوله والذين آمنوا ẹni pé mẹ́tẹ̀ẹ̀ta ti wà ní ìfi ẹni tó yẹ kẹ́ nífẹ̀ẹ́ sí jù òun ní sáni ọlọ́run lẹ́yìn náà ní sáni òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn náà làwọn onígbàgbọ́ kò yẹ kí ìfẹ́ nìkan ó dé kí àwọn ọ̀fẹ́ yìí ọ̀há sí ohun tó lè ṣẹlẹ̀ ju kíkà máa ṣe dáadáa láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run ti parí ọ̀rọ̀ yẹn pé wọ́n fóònù ibadallahi ikhwana ẹ jẹ́rú sí ọlọ́run ó ti pọ́ ọmọ ìyá lẹ́jọ́ máa jẹ́ حديث توتو على بها شحناء يعني حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا مالك عن سهيل عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس ويغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجل كانت بينه وبين أخيه شحناء anziru. anziru àdéhìn ọ̀sà ẹ̀sọ́lì. tọ́ ẹ̀rí hadithi yìí ọ̀kọ̀ gbala máa ń mẹ́nu bá ó ní hadassana ismail hadithi ọgọ́rùn-ún mẹ́rin àti mọ́kànlá yìí ismail sọ fún wa ó ní hadassani malik ó ní malik sọ fún wa ọlọ́wọ́ látọ̀dọ̀ suhail suhail ní òun kóhun dọ́rọ̀ látọ̀dọ̀ bàbá òun lòun ti gbọ́ bàbá òun wá lọ́rọ̀ yẹn wá látọ̀dọ̀ àbí ẹ̀rọ radiyallahu ta'ala anhu. wọ́n dájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní tuftahu abwabul jannati yawmal ithnain. ní gbogbo ọjọ́ àtìní ọjọ́ mọ́ndé wọ́n á máa sí ẹnu ọ̀nà àlùjànnà ẹlẹ̀ ike ọmọ àlùjànnà kọ́ wá sí ọ wá wọ̀ wọ́n yawmal khamis wọn á dẹ̀ tún sí ẹnu ọ̀nà àlùjẹ́nà ńlẹ̀ níjọ́ gíní o lọ́jọ́ àlàmísì ọjọ́ tọ́sídẹ̀ fọyọ́ wọ farolẹ̀ kó lè abidin láàyò ṣèlékù bí láàyè ṣayẹ à. gbogbo ẹrú sìn ọlọ́run tí ò bá fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run náà jọ tí wọ́n á forí méjèèjì ara forí ọlọ́run. ìlà rọ́jùlù àyàfi èèyàn gẹ́ o. kàánà tìbẹ́yìn náà hùwọ̀ bẹ́yìn náà àkíyèsà náà ìkórìíra ń bẹ láàrin wọn àtọmọ ìyá rẹ̀ ọ̀yìnkọ́ọ̀lù tí wọ́n bá ń foríjì àwọn tí wọ́n pa nǹkan kankan pọ̀ mọ́ lọ́wọ́ bá sùhánù tálánù ìjọsìn tí wọ́n ń ṣàforíjì fún wọn àwọn mọ̀lẹ́kà wọn máa béèrè lọ́wọ́ ọlọ́wọ́n bá sùhánù ọ̀tá ara ẹgbẹ́dọ̀ títa àwọn eléyìí gbò wá ní aláwọn ah, níbẹ̀ ni áńdìrú àdáyìnì àwọn oníjà méjì tí wọ́n kórìíra ara wọn yìí ẹ sáré tí wọn ẹ fi wọn lẹ̀ hátà ẹ̀sọ́lẹ̀ ha tí wọ́n á fi tún ṣàtúnṣe dúnkùn tí ń bẹ láàrin àwọn méjèèjì. ẹ̀sùn ìwà mò ń sọ àwọn olódì ọlọ́dún kan ọlọ́dún kan àbọ̀ kì í ṣèwà mùsùlùmí. ẹ̀hẹ́n kílẹ̀ wí náà ẹni ọdún odidi ọdún mélòó lẹni Jonathan lò lórí ìjọba ni wọn lọdún márùn ah. ok asọdún ka ẹfà ní tèmi àti lágbọjọ òfin ṣe ra mọ wàhásù bùkà ọdẹ ti tó fún ọ torí gbogbo mọ́ndé àtàlámísì kẹrin ló ti bọ́ mbẹ́ kò sí àforíjì tó ti fáta rẹ̀ ọdẹ ti tó wà lẹ́nu ẹ̀ àtọ́lọ́ ni òtí ni ogún ọyẹ kí yẹn lọ túbà lórí ẹ̀ ọlọ́run ẹrẹ tí wọn hàtà ẹ̀ sọ́lẹ̀ ha àlámísì yẹn ọba àdẹ̀sí máa forí kó fi pọ́dún mẹ́wàá àtijọ́ ìsìlẹ́ẹ̀lì <laughs> kò sáforíjì o hàtà ẹ̀ sọ́lẹ̀ ha táwọn méjèèjì máa fi ṣe kí ni o kí wọ́n á fi ṣàtúnṣe gbogbo àwọn olódì ẹ̀dá òun lẹ nìkan fi ń lọ́la jẹ nìkan lọ ká máa rẹni tí ó máa ṣe dáadáa àtẹni tí ó máa ṣàṣeyọrí bíbẹ̀ ẹ̀kọ́ àní rẹni tó lọ́la mọ́ kárẹ́ni tí ò lówó kárẹ́ni tí ò ní lólówó sí lọ́la náà sọ́yìn pé gbogbo wa náà láti máa ṣe àṣetó onísàlá ṣètò ọ̀sọ́là ìdán ajásígbélá òjò àti ẹ̀ nídìí kárí àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run ọba mọ́ iṣẹ́ ìwọ́n fẹ́ wá ṣe. Ah, ọ̀rọ̀ ni ò tí ì yé rárá kí làwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run fẹ́ wá sí síbi tí wọ́n fẹ́ wá yanjú náà nìyẹn tó a máa rí a máa fẹ̀mí fò náà ni hadith yìí nínú àgbọ́yé tá a bá ń bẹ̀ a máa rí wípé ẹ rí i pé láwùjọ ti à àwọn ọjọ́ ayé ń bẹ wọn la fi sọ̀rọ̀ ní alága lẹ́nu àwọn ọjọ́ ayé ń bẹ táwọn yẹn ti lẹ̀ nǹkan mọ́ nínú ẹ̀ ní arábíà ó lè bìbìtà alárúbá kọ́kọ́rọ́ wọ́n ti lẹ oríṣi mọ́ wọ́n ní àdánwò àlùbá àjálù three hundred and twenty thousand òun ló máa ń sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé lálàrúbá tó bá kẹ́yìn nà ọ̀sùn sọ́fà fún òdẹ̀lẹ́rìí lórí ẹ̀. nítorí bẹ́ẹ̀ o wọ́n yà máa ṣe nẹ́fìlà rákà mẹ́rin àtàwọn súrà tí wọ́n kì í bẹ̀ wọ́n wà ẹ̀ sàlámà lánú yìí fáwọn èèyàn. kò sí láburú ní ọjọ́ kẹ̀kẹ́ gbogbo ọjọ́ tá a bá ti lò pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọjọ́ dáadáa ni wọ́n máa jẹ gẹ́gẹ́ bí Ibn Rajab rahimahullah ni wọ́n ti sọnù Lataifu al-Ma'arif. gbogbo ọjọ́ tí yẹn bá ti lò pẹ̀lú ìyàpọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala burú ló máa jẹ fún yẹn. ó da hadith táǹkà yìí gẹ́gẹ́ já sí náà àdìsí yìí gẹ́gẹ́ ó yé wa wípé ọjọ́ tá a bá lò pẹ̀lú tẹ̀lé tọ́lọ́wọ́n bá sùn àná tààlà ọjọ́ dáadáa ló máa jẹ́ fún yẹn ọjọ́ tí yẹn bá dẹ̀ ti lò pẹ̀lú kíni o pẹ̀lú ìyapa ọlọ́wọ́n bá sùn àná tààlà ọjọ́ bí burú ló máa jẹ́ fún yẹn àdìsí yìí gẹ́gẹ́ jẹ́rìí rẹ̀ bóò ló ti jẹ́rìí fún wa mẹ́ ọ̀dà ẹja wò la fẹ̀rẹ̀ ń sìn a sọ fún wa yín pé ọjọ́ Monday àtọjọ́ Thursday táwọn ọ̀sẹ̀ ọjọ́ ìsinmi àti khamis téèyàn bá fi nǹkan kan kéjì ọlọ́run ọba subhanahu wa ta'ala kí la ló ń bọ̀ wọ́n rí o yọra kò rí jẹ ọlọ́run ọjọ́ wo lọ́jọ́ ní jẹ́fẹ́ ni ẹ̀ dáhùn ni èkejì tọ̀hún tí ń bẹ́ nìkan jà látẹ̀sí ah, sọ̀rọ̀ ní tí ń kílẹ̀ adé bẹ́ẹ̀ ni tí ń bẹ́ nìkan jà látẹ̀sí wọn ò sì jọ kíra wọn mọ́ alamisi àti ìsìnlẹ́ni ìtẹ̀wájẹ́ ó dé ọjọ́ wo lọ́jọ́ ni màá jẹ́ fún kí ló fà torí kọ̀ọ̀rọ̀ àforíjì ọlọ́run bá ń bẹ tó fi epo ròyìn clear dáadáa àìnídìí àtìlẹ́ láburú mọ́jú ayé kan àbókù kan bóyá ó sábà ti lò pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run bá ọjọ́ dáadáa ni ọjọ́ sábà ti lò pẹ̀lú ìyàpọ̀ ọlọ́run ọjọ́ bí burú lọ́jọ́ fún yẹn. so nípa bẹ́ẹ̀ dípò láfilẹ̀ láburú mọ́jọ́ kan ń sọ sálájóyè ọlọ́lá pọ̀ kí lọ́lá tó sì wà ń bẹ̀ àforíjì ọlọ́run bá ń bẹ̀ ń bẹ̀. ìkejì inú àgbáyé tá a bá nù hadith yìí wọn ni pé kullu dhunubi gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yẹn tughfaru bil istighfar hmm. tíyẹn bá ti wá foríjì ọlọ́run foríjì yẹn illa shirik afẹ́bọ́ ẹ̀ ọ̀pẹ́ bọ ẹ̀mí ń bẹ́ẹ̀. efu emi náà enike kéèyàn sọ pé mo pàdé ẹyẹ kẹ́nẹ́kẹ́nẹ́ láburú ọ̀sẹ̀lẹ̀ sí wọn. àníwọ́n lọ́kàn náà àwọn aláṣẹ ọ̀pàdé ẹni tójú rẹ̀ dà ọba mọ̀tì mẹ́wọ̀n wọ́n ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni olóhùn ti di gbé ni. ǹgbọ́n wá padà tú lẹ ni ó fi kílíà nìyẹn ọ wá tú lẹ bèrè pé tó aláṣẹ ń dòótọ́ fi tì mí mọ́ fínní ọlọ́run ti gbà fún ìgbà ṣé láburú lọ jẹ́ fóun ọ̀hán ìwọ tó wá sí ìwọ̀n mẹ́wọ̀n nǹkan kí ni ìwọ jẹ́ fóun báyìí ah, kò tí ì yé rárá ṣé kò jẹ́ láburú bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ó jẹ́ fún náà òun ní ọ̀bá rí sùn mọ́ ọ wá tẹ̀ wá dáadáa míì tí ó ti fẹ́ nìyẹn sínú rẹ̀ ó fi yọ ah, ọ̀rọ̀ yẹn ò clear rárá ẹ̀ ọ̀gbọ́n sọ pé ó ní òun ti dábàá pé láburú ọ̀sẹ̀lẹ̀ sí òun òun fi lọ sí ìwọ gẹ kí ni ìwọ kẹ́ jẹ́ fún báyìí torí tóun ní ọba máa bẹ lóun torí ń jẹ lójú mọ́ pàdé rẹ̀ ó sì n'ipa mẹ́wọ̀n ni. tó nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yẹn tí yẹn bá dá ìyẹn lè wá foríjì ọlọ́run tí yẹn bá wọ́n ṣàánà àti kórìíra ẹ̀rí. ọ̀kan náà fẹ́rẹ̀ sọ pé kò lébùn náà máa ṣe ìta iná lọ házò kárami wọ́n máa àìláì ká ìjà àdínàbùtà mi ń bá a sìn àlésìnà táyé ni ọ̀la tẹ̀síwọ́n bóbú máa àbàdà àṣírí kábílá ìwálé èdè rọ̀rọ̀ bí náà oníbínà máa ṣe ìta ọmọ ènìyàn rí ọjọ́ o inna Allaha zu karamin tọ́ọ̀ bá lérò kọ́ lápọ́nlé ọlọ́run lápọ́nlé o ọmọ àlàyé ká ìdá azinà òkúta mi ń bá sí i tọ́ọ̀ bá ti dẹ́sẹ̀ kò sí wàhálà lọ́rùn ẹ̀ alẹ́sìnẹ́tà ní ìfọ̀nla tẹ̀kẹ́rọ̀ bí hìmà abàdá méjì kan bẹ̀ má dé díẹ̀ láéláé àṣírí kàbí láàyè ìfi ọlọ́run bá nù ìjọsìn wálé ìdìrọ̀ rọ̀bì nẹ́ẹ̀sì àbí kọ́ máa fara nìyẹn má dìde ẹ̀. àdéhìsì tí ọtún kàn wọ́n ní hadassah ní abáṣà. hadassah قال حدثنا عبد الله قال أخبرني يونس قال أخبرني أبو أبو الدريس أنه سمع أبا درداء يقول ألا أحدثكم بما هو خير لكم من الصدقة والصيام تراو ذات البين الا وان الذب وان الذب دوت بغضته وان الذب دوت يا حالقه فني حدثنا آه، آه، بش بش رطفوا فني عبد الله صفي يونس الفواني رفاله الزهري زهري صفي آه، ادريس ọfun mi níro igbóhùn gbọ abàdàdà sábì òjíṣẹ ọlọrun rọdí ọlọrun àǹtí ó ń sọ báyìí pé ẹ jẹ́ kí n sọ fún yín bima huwa khairul lakum minas sadaqati was-siyam. ìhun tó lóore fún yín ju kẹ́ ẹ ṣe sàárà àbí kẹ́ ẹ gbà wẹ̀ lọ sọlá húdà ti bẹ́ẹ̀ bó láàrin yín ṣe máa máa dá tẹ̀lé hẹ́tì ara yín gbogbo àwọn alábìmẹ́rin àní ẹja sọ́ra fún kò dáa. àlà wà ìnàlẹ̀ bí ọ̀gọ́dọ́ta yíyẹ lálẹ́ kan. kíyẹn máa kórìíra èèyàn pé àrùn ìmì àti lágbájá à ń jẹ ń já à ń já ní máa ń fa ẹ̀sìn ni ní máa ń kó ààyè bẹ́sìn ìmì àti lágbájá ń já kódà ní máa ń fa ẹ̀sán rẹ fún yẹn kì í jẹ́ gbà lọ́dọ̀ ọba kárẹ̀ náà sá xaalika ní máa ń gbé ẹ̀sán dànù fún yẹn hadithi mi tí a fi dúró dáa fi kàdé ẹ̀fọ́ náà rà bákẹ́ ọ̀yẹ̀ gà. حدثنا إسماعيل بن سليمان قال حدثنا أبو شهاب عن كثير عن يزيد بن عاصم عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من لم يكن فيه ذكر له ما سواه من شاء هناك لا يشرك بالله شيئا ولم يكن سائرا يتبع السهرة ولم يحسد على أخيه اه يعني حديثي حديث ضعيف حديث طلاني pẹ̀lú lílẹ̀ ẹni bá ń pè ní láì bóná abi sulaim wọn ní ká lọ́wọ́ dọ̀ọ́yìnfà sílẹ̀sílẹ̀ dọ̀ọ́yìnfà lè ṣe fún alalibani rahimahullah á nínú ẹ̀ ṣùgbọ́n bó ti lẹ ọdẹ sì láwọn míì tí ó ṣe déédéé ìtumọ̀ rẹ̀ tí yẹn dẹ̀ sì máa lálàáfíà dáadáa. wọ́n ní hadathana Sa'id ibn Sulaiman wọ́n ní eh, Sa'id ibn Sulaiman wọ́n sọ fún ọ ní pé Abu Shihab ọlọ́wọ́ látọ̀dọ̀ Kathir Kathir náà látọ̀dọ̀ àbí Fazara Fazara ọlọ́wọ́ látọ̀dọ̀ Yazid ibn al-Asam yẹn náà wàá sọ̀rọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma àwọn náà wàá sọ kọ́rọ̀ máa lẹ́mu yẹ́kùn fi ẹni tí ọba ti sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lára ẹ̀ ọmọ ara foríjì ara foríjì ẹni ọba kú tí òfin nǹkan mí kejì ọlọ́run ọba ọmọ ara foríjì ọlọ́run ẹni tó kú tí ì ṣe lẹ́bọ lóògùn kì í ṣe lóògùn nàfààní sọ̀tàn sọ̀kẹ́ lẹ́yìn sàmínà mọ̀nsáhárọ́ àwòsùhìrọ́lá kì í sára wa kó ń tọ́ wọn bá lérò wà nù ìjọ ànẹ́bí ọjọ́ mi lálẹ́ kí á mọ̀ àwọn ẹlẹ́bọ̀ olóògùn àwọn olóògùn àwọn àáfàá tí wọ́n máa ń dálejò lóhùn wọ́n pè wọ́n láàfáà ọyẹ kí wọ́n máa kọ́ ọmọ ń kéwù mẹ́lòmíì gẹ́ ọmọ kùránì tí ó fi kọ́ ọmọ. ọmọ kan bẹ̀rẹ̀ sí bú mi lóde ìyàwó ńjọ́ kan ọba ní báyìí o òun ọkà kùránì bẹ̀rẹ̀ nígbà tí ó ti náà báyìí ọba mú fájà ẹ̀rí ìwádìí náà wòde tọ́wá yìí pa àmà rìn náà súnà yìí inú àwọn tó yẹ pé tí wọ́n bá rí wa kí wọ́n máa kóra mọ́lẹ̀ ni o ìmọ̀ nítorí ipa rìn náà súnà tó yẹ gbà ní òní di káà náà nífẹ̀ẹ́ wọn àdẹ́gbẹ̀rún bàbára wọn. àwọn kì máa láàánú wọn lójú pé wọ́n rìnrìn burúkú láwọn ọmọ tó ṣe pé táwọn máa sọ pé ọmọdé yẹn kọ́ láti ebiti dáì yẹn kọ́ láti pé ọ wà ní ifop tọ́wá lérò pé òun ti di àfáà nísìnyí tọ́wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sàkàsàkà kẹ́ńtọ́ kọ́ ní ifop àdìpọ́n náà yẹn dàbí ọ̀gbàrà kí ọ̀rọ̀ mọ́lẹ̀ ńkọ́ ọ̀rọ̀ ni àwọn kan wọ́n lè ní táwọn ṣe yí ọ̀dà mọ́ nísìnyí àwọn gbòó ọ̀kadẹ̀ láwọn ọjọ́ máa ń fi tẹ́lẹ̀ náà ni ẹgbọ́rọ̀ burúkú láwọn ọjọ́ máa ni kí wọ́n tó sọ pé ọ̀dà torí bí akọ Kùránì bẹ̀rẹ̀ òun dẹ̀ máa ti ẹ̀kọ́ fẹ́ dójú ọba ni wọ́n fòkù òkú ọgbà mọ́ wọ́n di akitiyan wọ́n ń wọ́ dì mọ́ ni tó fi débi wọ́n là dọ́ọ̀lì mo rò bá àbá àtọ́ irú nbẹ́ ń kalẹ̀ njọ́ ni débi wọ́n là dọ́ọ̀lì wálọ̀hì ẹni tí ó ṣe ìyàwó fọmọ tó súnmọ́ fọ́kọ wálọ̀ ó súnmọ́ kó ṣe pẹ́ ni tí ó ṣẹ̀ sọ fún un jẹ́ àfa àfojú olóhùn ọkàn kéwù ni ẹni yẹn wà ń sọ pé aláàjì ẹ̀rí pé wíwà ń kalẹ̀ yẹn ọlọ́run fi fún wa lé ẹ wò lójú ìlú fúnra rẹ̀ bí fatia ló tún káàdì ló tún káàdì ló àwọn àlejò ìlú òdì kejì wọn ti wá ojú wọn fẹ́ẹ́ bá fi wà wọn nígbà wọn tó wọn tún pè é mímọ́ ọmú ojú mọ́. ẹ̀rí gbàdán wò lélẹ̀ àwọn ẹlẹ́bọ lóògùn tí wọ́n ń dálejò lóhùn wọ́n pé wọ́n fẹ́ jẹ́ gáyà amúrù wọn ìdálejò lóhùn náà ọ̀nà déyàn ẹgbẹ́ ẹgbẹ́ àgbò lọ́dọ̀ wọn ni ìpèsè àwọn àlejò máa ń wá láago méje. ẹ n'ibi ẹni òru náà wọ́n fi àwọn pé ọ̀mí ń ṣọ́rùn ìwọ ìdá <laughs> àti bẹ́ẹ̀ lóru. ọlọ́run ní èrè ibi aburú òru nígbà tó bá sóògùn biribiri. sẹ́wọ̀n pé ilé kéwù bàbá kéwù ilé o wọ́n tẹ̀ fìtílà ṣùgbọ́n ọ̀run fi ni wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ sẹ́yìn náà lá torí wọn lẹ́nu tí ọba mọ ibi sẹ́gbẹ́ rẹ̀ tí ń tọ̀ wọ́n sáré kú bó la ti máa ṣe. wọn lànà sọ́sọ́ láńdẹ̀ ti làmọ́lẹ̀ yìí pé ànílẹ̀ yìí sami nẹ̀ kí sara wa ẹni tó bá ń lọ ságùn àbẹ́ni tí wọ́n ń ságùn. tó nípa bẹ́ẹ̀ yóò ra foríjì ọlọ́run tí ọba ti ya lẹ́bọ lóògùn àwọn tá a bá dẹ̀ nílé ìjà lọ rú dànù ó kù ní kù nínú má mọ́nú àwọn náà ní rí o tẹ̀dá ti rú dànù kò sáǹfààní kankan bẹ́ẹ̀ kódà yóò tún wá da fún yẹn yàtọ̀ tí bó ti da fún yẹn tẹ́lẹ̀ gbogbo àtà máa ní ọbàjà kó lè má wọlé yìí náà ń kọ́ ẹ̀yìn ẹ̀ tó gbalẹ̀ yóò gbalẹ̀ èmi ò tí òun lè sọ gbalẹ̀ láti jọ tó lè gidi nì yóò jẹ́ àgbalẹ̀ lẹ́bù lọ́fẹ́ máa gbá tó gbalẹ̀ ìgbálẹ̀ òun lè wọn á lọ mọ egun ológbò wa sọ síwájú ilé igun ológbò gbò bọ́ọ̀lù ọdẹ òkò ní jẹ́ torí nǹkan pé nígbà tó ti sáré nǹkan pé igun ológbò. ẹlẹ́yìn ọ̀la fẹ̀mí bá lọ. igun ológbò igun ológbò ajá ni ó lè wọlé ẹ̀sìn òkò ogun lé lọ. mọ̀lẹ́sì ìgbà kẹta ń tẹ̀ra wa jẹ ní tún tètè gbé sí ọmọ ògùn máa ń ṣe wọlé ní kẹ̀kẹ́ ó ti bàjẹ́ mbẹ́ ó ti gbé lógbò wọlé ó tún ní nǹkan tí wọ́n máa ń fi sí ọ̀rẹ́ ìjọba ọlọ́ọ̀ ti gbé lógbò ààrẹ lọ ń tẹ̀jẹ̀ tó aláì ó lè gbé rédíò mi lọ rédíò tó dẹ̀ tóbi dáadáa ni ó dojú wíńdò lọ́gbàgbé lọ ọlọ́run ní ọjọ́ ọgbọ́n yọ fún ó sì gbé lọ báyìí dídé máa ń ṣẹlẹ̀ níbi lọ́sàárẹ̀ lọ bá bàbá lẹ́bọ lóògùn pé ẹgbà mi ẹbí ẹbí ilé àti gbólógbò mọ́ níwájú lé èyí ti jẹ́ tó lè lu aago kiri ẹ̀hẹ́ ẹ̀mí ni ókè áà ah, kí lẹ fura sí pé ẹ̀rẹ́ ọ̀dà yọ̀ọ́lẹ̀ sí ilẹ̀ lẹ̀ tí iyì ìwọ́lẹ̀ tó bèrè bá ń ṣe bẹ̀ lọ́wọ́ ìjà ẹ̀ẹ́dẹ́gbọ́n náà bá ṣe tèmi wọ́n dayọ̀ọ́lẹ̀ áà. Ah ní ọgbọ́dọ̀ dà síbi ilẹ̀ ni wọ́n bá fi nǹkan bẹ́ẹ̀ sí i. Ẹ̀rí ó ń tọ̀hún máa láforíjì ọlọ́run ẹni tí ọba yalẹ́ bo lóògùn. Ìyẹn tẹ́bi àwọn sàhárátà títún tẹ̀lé àwọn òpìdẹ́ káàkiri. Wàláhì àwọn olóògùn lóògùn wọ́n máa wára wọn sí. Yóò tẹ gbòòrò ẹgbẹ̀jì kan tí ń bẹ ń sẹ́yìn yọ gbòòrò pé ìbàràpá lọ̀kan tó wà ó. Yóò bá tún débẹ̀. Wípé mọ̀ kẹ̀kẹ́ yìí nìkan ndị máa ń di lọ́dọ̀ tí a yóò tún kó mbẹ́ yóò tún gbọ́ ròbì ń dèrè ẹni tí ọba ya lẹ́bọ ológun tí ó sì tẹ̀ lawo ológun káàkiri tó yẹ pé tẹ bá rí wọn báyà ẹ̀rí tí ó ti ṣèjì rà ọ̀pọ̀ wá ti sún ọ̀pọ̀lọpọ̀ ájò tí afá yẹn gbé fún ọ̀jẹ́ wọn padà júwe pé afá yẹn ṣe ìsọ̀dọ̀ ṣe ń dáhùn ìbẹ̀rẹ̀ àtúpadà ń lọ Ọkọ bẹrẹ bẹ̀rẹ̀ níbi ọ̀gẹ̀ akụkọ ńgbọ̀ ya ọ dị tagbo. ńgbọ̀ ya ọ di ti màálù ńgbọ̀ ya ọ ya tún torí pé kiri yìí ń lọ bí àdẹ́wò ńgbọ̀ ya bá tún dorí èèyàn. nígbà tó èèyàn kí náà padà kàn yémi náà fúnra mi pé àdánwò ni púpọ̀ ẹni tí ọ̀rá foríjì ọ̀rọ̀ ẹni tí èsì lẹ́bọ̀ lóògùn tí èsì tẹ̀ láwọn òfin rẹ̀ káàkiri wọ́n lámì yá ṣẹ̀dá ala àfihì kò tún pẹ́ gan kí ni o ọmọ ìyá rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa rá foríjì ọ̀rọ̀ à nílé mẹ́nu bọ́rọ̀ àbákiri lẹ́nu ó dọ̀sẹ̀ sí mọ́ insha Allah àdùbà yàtọ̀ sallallahu alaihi wasallam ọba rẹ̀ kà náà kó tó di pé a máa dáhùn ìbéèrè ẹ dákun àwa tá a bá fẹ́ máa wá sí ìjókòó wa yìí àrọ̀ wa ni ìṣesí tí ó fi hàn pé lòdòdó tí ẹ bá fi fẹ́ni tó ní condition kan afẹ́kájọ máa bẹ̀rẹ̀ dáadáa láti jọ máa parí dáadáa níjẹjọ mi lè wá ṣùgbọ́n mo rí àwọn àsọ̀rọ̀ kan níjẹjọ torí mo ti wà mẹ́ẹ̀ láti bíi five thirty mo ti wà lẹ́yìn ìkùlé mẹ́ẹ̀ wọn tẹ̀ rí i pé bíi aago mẹ́fà lọ́ọ̀lù yẹn lẹ́lòmíì ṣe ń bọ̀ wá bíbá ìyẹn ò bá mọ́ rárá ẹni tí wọ́n máa ń wárù nǹkan bẹ́ẹ̀ sí ọlọ́run ní sáwọn amúnẹ́fìkì múnẹ́fìkì wọ́n máa ń pè yẹn bẹ́ẹ̀ ibi ẹni àwọn òpè ẹja lọ máàkì rẹjísítà ṣùgbọ́n tó báyìí pé yẹn ní kọ́ndíṣàn kan tó fà ṣùgbọ́n tí ọba ti símbò sí pé yẹn ó kúkú wá tẹ́lẹ̀ náà ìyẹn ó kúkú wá ìwọ́n tẹ́yẹ dẹ́sì fẹ́ sí yẹn lè sun síwájú wọ́n tí kọ́ndíṣàn kan bá já wá ọwà bẹ́ẹ̀ ni tẹ̀sí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀dá fún ẹja jọ máa bẹ̀rẹ̀ dáadáa kájọ máa parí dáadáa torí àdánwò kan lè já wa o lápẹẹrẹ nísìn ẹni tó bẹ̀rẹ̀ kó lè ṣàṣìgbọ́ ìwọ tí wò ó sì wá òdodo lè wà lọ́dọ̀ ẹ̀ sọ̀rọ̀ yẹn ń clear bẹ́ẹ̀ ó sì lè jódì kejì ńgbà mi ìgbẹ́ kó ah, ibi tó ọba ìbáàjọ́ máa ń lọ náà ni ọ̀wá nìkẹ́ báyìí wọ́n wí. yóò ah, bí wọ́n sì ṣe sọ ọ́ nì sọ́ọ̀sọ̀ pé wọ́n á wọ́n tẹ bá padà tú wò ó lè jẹ́ pé nígbà tí jèrè bá fẹ́ dáhùn tó ń tọ̀hún tó máa ń dé ẹ dákun tí o bá ti kàn kí ẹ sì jókòó yìí kẹ́ ẹ ní ìjókòó tó bá ti jẹ́ jókòó dáadáa tó ti dà ní ẹ̀rẹ̀ pọ̀ fẹ́ máa lọ ẹjọ́ bẹ̀rẹ̀ báyẹn ti jọ máa parí ẹ̀ afájùlọ jùmọ̀ ẹ̀rí pé náà lọ bá wa débi jùmọ̀ ẹ̀yin gẹ́lẹ́ ìdáhùn ọ̀mọ́mù wọ́n máa fi dáadáa mú ẹ̀yin ni bóyá àwọn ọ̀mọ́mù wa tí wọ́n máa ń fọ̀rọ̀ gun ni wọn ò ní jẹ́ ọ máa gun ṣùgbọ́n ìmọ̀ ọmọ oṣù fẹ́ padà kọ̀nsídà yín pé tó ìgbà táwọn kúkú múra fáwọn fẹ́ parí kútúbà náà lẹ́dọ́ ṣe kí ni o lẹ́dọ́ dé ẹgbẹ́ ó ti ẹ̀rí kẹ̀kẹ́ gbọ́ ẹ̀kẹ́ lọ́sẹ̀ náà ti ọgbọ̀ wọn ò ní wá rúwa lẹ́kọ̀ọ́ báyìí tiẹ̀ kò síbi tí máa ń lọ yàtọ̀ síbí yìí náà tẹ́lẹ̀ yàtọ̀ sí júmọ̀ àtọwá yìí. àbẹ́ ti kẹ́tì ẹ̀yin gẹ́nà ẹni tí ń kó báwọn ìmọ̀gbọ̀n àwa yìí náà wà ń bẹ̀ dáadáa. àwa ń bẹ̀ dáadáa rà nídé bọ̀ ní ẹgbẹ́ àwọn oṣù sáfù orúkọ òun ni o ti lòun lọ jímọ̀ kò sì fẹ́ẹ̀ sígbà tá tí lè mọ́ bá ti ṣe asàlámù àlékún báyìí wọn ò ní kọ àkọọ́lẹ̀ yẹn pé yẹn wá jímọ̀ o ẹni tó gba aládàra kún mí kálukú ti kó lọ ẹni tó gba màálù ó ti kó lọ alágùntàn ó ti kó lọ aládìẹ ó ti kó lọ ẹlẹ́yin adìẹ ti kó lọ ìmọ̀ wọn èsì ìgòrí nígbà nígbà yẹn gbogbo wọn ti kó gbogbo ládà yẹn lọ kí mọ́ bá ti ṣe asàlámù àlékún wa rahmatullah tẹ́ẹ̀dá àwọn tí ń kọ ọkọ ó dé lákọọkọ ó dé lẹ́ẹ̀kejì wọn ò ní kọ o ẹlẹ́nu àti tí ọ̀wá ní jímọ̀ ni wọ́n gbé wa láwọn ọdún yẹn eléèmí ọmọ àlọ́ báyìí a ní wọn ọ̀kọ́ ọkọ rẹ ọwọ́ àwọn àdègbè tó ní jímọ̀ ọyá má tàfíra torí bẹ́ẹ̀ gbogbo òjókòó tó bíi ti jẹ́ ìjókòó dáadáa tí wọ́n tún sọ wípé ọlọ́run wí ànẹ́bí wí ẹ dákun ẹ má jẹ́ ajẹ́ nìkan máa ṣáájú wa débẹ̀ àwa gẹ́rin ká máa kẹ́ ìkó bẹ̀ mi. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ah ọkọ̀ ti di kíní ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi ti ẹ dákun kọ́ lọ́wọ́ ọba àlejò alákọ̀ọ́sán ọ̀yá ìbéèrè. Maaleykum salaam wa rahmatulah. Náà. Thank you.

òun ló fi yọ torí eléyàn ó fi hàn ní èdè ọba fi hàn tó gbé sínú gbáàdé mọ tó gbé sábẹ́ bẹ́ẹ̀dì ńkọ́ bó lẹ ti máa rí yẹn ìyẹn dẹ̀ sì lè burú jù yẹn lọ alárìmọlẹ ńkọ́ alálàǹgbá tí ó buyọ sí òkè eléyàn ńkọ́ ọkọ làwọn sábẹ́ ẹ ṣe sẹrí kí ẹ rí pé mo sọ̀rọ̀ yẹn pé kí yẹn jí nǹkan yẹn orin lẹsẹ mi òun lọ dájú kí yẹn fọwọ́ agbára mu lọ tó ti yẹn ń yẹn lè wàhálà ọmọ yìí tẹ̀ ti fẹ́ kọ́ jù yìí yìí yìí gbòdì ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ìfàsókò tó kéde bó ti rù pé wàhálà rẹ̀ ọ̀pọ̀ ẹ̀wọ̀ àfa èyí tẹ́ bá ti fún bí ìdíyẹn lè fi sí abẹ́ pílò àbí ìdíyẹn ó fi sí abẹ́ bẹ́ẹ̀dì mo ní ẹ bá ń ṣe báyìí àbí ìta gbẹlẹ ń ju ògbà tí ó jáde ẹ̀rí bẹ́ẹ̀ yẹn padà tún lágbára kẹ́ sọ́kù yìí yẹn lọ́dà ìyẹn dẹ̀ tún máa bá abẹ́ lọ́hùn náà. lẹ́bàá ló Ah, a lè dárò ènìyàn gbọ́ kí lè máa sùn lẹ́yìn. sẹ́ẹ̀rì sì tòpè dé yàtọ̀ wọ́n ní gbọ́dọ̀ tí wọ́n bá débi tí wọ́n fẹ́ ẹjẹ́ ń dáhùn ẹ̀ tí wọ́n bá débi tí wọ́n fẹ́ pa òpè náà lẹ́bọ̀ lóògùn lọ́dọ̀ òun ò ní pinná mọ̀ wọ́n ní kí wọ́n mú gbọ́rọ̀ rẹ o pẹ́lẹ́sẹ̀ nítorí òògùn òògùn lé tí ẹ bá ti parí kó kó dàlù báyìí káàtì gbogbo ilé ẹ̀ tí gbogbo ẹ̀ mọ́ fágá ìnáwó bẹ́ẹ̀ mọ̀ ayé ìlú ṣe mọ̀ àtìwé tọkọ̀kọ̀ púpọ̀ sí yẹn àgbà lọ́wọ́ ẹ̀ tọ́tí yẹn ń sìn èyí tó ti orí kínní orí igbá orí àwo gbogbo kínní àgbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí gbogbo kínní ẹ̀gbà ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ gbàgbọ́ ẹ jẹ́ kó ṣe ìṣàrù sọ́dà ẹ̀ ó fi hàn dáadáa yóò máa rìn sọ́dọ̀ àwọn ẹni rẹ̀ kò ní ṣiṣẹ́ àtìgùn yẹn mọ́ ẹ ò gbogbo ilé rẹ̀ gbogbo ọmọ tó ní tó ní dáadáa tó ń gbà àtẹ̀rí lè yẹn tẹ̀ráàfù ni kì í sábà dídá suggestion ẹ òun ni bíi pé sára sí ọ̀sẹ̀ gbẹ̀yìn ìyẹn tọ̀nà tó ìyẹn tọ̀nà ẹ ẹ lókè tí wọ́n sọ fún àwọn ọmọpàdé wá sópin gbogbo ohun tó máa ń sìn àwọn nǹkan yẹn dẹ̀ tẹ̀ráàfù wọn máa ń pinnu ìyẹn tọ̀nà ìyẹn máa ń wá láti ibi làákàyè tó bá pé dáadáa ìyẹn ti wá síkà sísèdè ọ̀nà ẹ̀yà ọ̀nà kẹtẹ ní ká máa tọ̀ wọlé ìkò nírọ̀rùn àwa lápọ̀ ẹjẹ́ ọ̀tọ́ náà méjì bí ìyẹn sábà ti máa ń wá lọ́pọ̀lọpọ̀ gbà ní. náà náà náà. Thank you.

abẹ́sí kẹ́sì pé ẹni tó kọ́ ní kéwú ni ọ ṣẹ̀dídì lọ́kọ̀ wa jìbìrìlù mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ nípa pínpín sáfà fún pé ọ̀kìnrin yẹn ti fẹ́ bọ́ sínú àwọn sọ̀tọ̀ àti àwọn oníkókí ṣe ìmọ̀ nǹkan tí mo lè sọ sí yẹn àwọn àgbà pàfà lọ́jọ́ náà wàhálà ìsàn tó lọ́wọ́ sẹ́yìn tiri ọ̀yà ọ̀yà ọ̀yà. lórí pé kéèyàn máa ya ọkọ ok. ẹ bẹ́ẹ̀ nítorí ẹni tẹ́lẹ̀ ya fídíò ìyẹn ń ṣe ìbéèrè ẹ bá lọ́rọ̀ lórí ẹ wá wa. ẹ̀gbọ́n mi ìjòkó tó bá jẹ́ ti rírun nǹkan bẹ́ẹ̀ ẹ wá wa biri ẹ wá Eni, tọ́ ah. sẹ́rí ohun tó ń sọ náà nìyí pé tábàárí kí ni ọ yàní gbogbo má jẹ̀mú pé téèyàn sọ pé lágbára báyìí ni ààrẹ ti gẹ̀ẹ́sì má jẹ̀mú pé lẹ́yìn náà ni pé àwọn nǹkan tí ó kọ̀ fún wa ní pé nǹkan gbogbo àwọn nǹkan yẹn náà àwa àrà àwọn nǹkan ni ti di náà nìyẹn sáà ló kílẹ̀ tẹ́gbẹ́ ọ̀dọ̀ pé kébèrè ẹ̀sùn gbọ́bọ̀ lè yẹn ti máa rí gbogbo àwọn kìíní yẹn pé ọ̀pọ̀ nínú ẹ̀ ni pé ẹni yẹn tí ò ti mistake tí ó gbàgbé tó ti bàlágà ṣé ti ṣe fún jà lórí rẹ̀ ẹ ti jọ fa mi tó rọrọ̀ ọ dẹ̀ dúró pé ẹ wá ní gbogbo lẹ́sìn ẹ kéèyàn sọ̀rọ̀ gbogbo kìíní yẹn sì sábà pé lọ́pọ̀lọpọ̀. lẹ́yìn náà ni pé nǹkan tẹ́ fẹ́ gbé kinní lé lórí yẹn tó tẹ́ fẹ́ gbé kinní lé lórí yẹn tẹ́ rí dẹ̀lílù tọ́wọ́ wá dẹ̀ lórí ẹ̀ tó wú là mọ́lẹ̀ pé lápẹ̀lẹ̀ báyìí ẹni bá gbẹ̀gbẹ̀ báyìí ṣé fẹ́ rí ni. tó yẹ pé iṣẹ́ yẹn ọ̀pọ̀ gan-an ẹgbẹ́ tá a bá kọ́ bá gbé wa lórí fóònù tí yẹn bá ń bi wọ́n báyìí wóróworó wọ́n máa wí pé kẹ́ ẹ ṣe ńlọ́ọ̀dọ́ ó ní pé àwọn ṣé fadáhùn pé kèfèrí ni ah! gbogbo àwọn ṣòro tún gàǹgàǹ kọ́ ó ní gbogbo ẹ̀ làwọn ti ṣe pé eh! bí wọ́n jàǹfàtà sí bàbá tó kú náà ti tú ti lọ yọjú sí o ti yọ sí ojú ṣíṣe padà mo ti sọ fún pé gbogbo àwọn kẹfìrí tẹ̀ ń sọ. ṣùgbọ́n nǹkan kan tọ́kẹ̀ yìí rè òun ni wípé ẹni ọba ṣe kúfúrú àní sọ pé kò sí kúfúrú ah, kò tí ì yé rárá ṣùgbọ́n ẹnìyẹn pé á sùn pé kéfìrí ni ó nídìí kéèyàn ti tẹ́ lórí ẹ̀ dáadáa. sọ̀rọ̀ ní clear díẹ̀ látẹ̀rẹ̀ níìsì yẹlẹ̀wò kúfúrò ni ìpinnu kúfúrò ni ṣùgbọ́n kó tó di pé àsìn òpinnu yẹn ní kéferì ọláwọn ọ̀sẹ̀ tó pọ̀ tá a ti lórí ẹ̀ tẹ́tí gbọ́dọ̀ àgẹ́tì ẹ̀dá dáńsì. àtẹ̀rí ohun tó yẹ mi wò ni pé tó bá jẹ́ bọ́ọ̀mù tó kó sínú ìyẹlẹ̀wò ìṣègbà ìṣàwò alihamudulilayi mọ́sálásí ti pọ̀ ẹ lọ bá wọn kẹ bá wọn sọ̀rọ̀ pé áàbù mọ́sálásí lẹ bàbá ìmọ̀mù kí ló dé ẹ̀yàn ọmọ mi ẹ̀yin náà ní rí ilé gan ẹgbẹ́ kan ẹ wùlẹ̀ ń rí wa ni ẹgbẹ́ yẹn ní báwa wọn. kí ló dé tó fi rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ dẹ́yìn yẹ̀ wò yìí náà ilẹ̀ yìí yẹ̀ wò yìí náà wọn ò bá nìyẹn ti bẹ́ẹ̀ ah èmi ilẹ̀ yìí wò yìí ọ̀nà ẹ̀jẹ̀ wa ni tẹ bá rí pé mọ́sálásí wọ ọ̀wọ́ mọ́ ẹ lọ gòmí kí yẹn lọ mọ́sálásí alihamudulilayi mọ́sálásí ti pọ̀ kódà bẹ́ẹ̀ yẹn ọgbọ̀n kadà lọ ọgbọ̀n kadà lọ lórí wọn lọ bàbá yìí la nà. Sima ok ah ní ìlérò pé tiẹ̀ sì tóbi o torí gbogbo àwọn nǹkan ó ti fẹ́ sọ́dọ̀ ọmọ ya yín jàbàtà ìmọ̀ọ́mù tó yẹ pé ẹ yẹ ọsẹ fún yẹn wọn ní sìn yẹn lè kírun lẹ́yìn rẹ̀ ah èyí ó ṣe gbogbo àwọn ọsẹ tá a wí nì ní ẹ sì ṣe pínpín níyẹn ṣe ó mu ó mu tá a rà láì ẹ sì ṣàlàyé fún ó ti yé ọdẹ ní bóun ṣe máa máa ṣe nìyẹn tó mọ́sálásí pọ̀ tó bá rí pẹ́ ti tàwọn ọsẹ yẹn ṣùgbọ́n ó ṣòro ó ṣòro fọlọ́wọ́n sàlọ́. ẹ ẹ lè sọ pé kúfùrù ní sóhun gẹ́gẹ́ sí kéferì wá ni ìyẹn ní ìdí lọ́pọ̀.